ọba bídí àyà àdíkẹ̀ẹ́ bídí à èyí ìkẹ́kọ́ ni mo wí àjẹ́bẹ̀rún rajá rahimahullahu ta'ala nam wisọ́ọ̀lù ní bíríbírí ààrẹ àgbà yípo èyí ìkẹ́kọ́ mo wí tábàlọ oru jẹ́rìn ìlú wàlíkà títí àfáwà ìlú Rajab al-Hanbali ìgbà tó mú àpéjúwe bídí à tó lè wọ́sẹ́ tí ò ní bá iṣẹ́ yẹn jẹ́ wá wọ́n mú àpéjúwe wá torí àwọn òkè ń gẹ́gẹ́ gbọ́ ẹ̀rí yé fúnra wa kákàwọ̀ orú ẹ̀rí hàn ẹ̀lẹ́gbàmá bínú pé Ìlọrin mú wọ́n ni mo wá láti ìjìgbò lẹ́kàn Ìlọrin mo ti wá mọ̀ àjọ ilé ìjìgbò ni so Ìlọrin mo ti wá wọ́n lọ́pàá tí Ìlọrin ti mọ́mí lára náà lórí ìmọ̀kọ́rí máa rí bákàbákà lé sí àwọn èèyàn pé àwọn èdè olè wá sọ ah, ala kulli hal Ànábì sallallahu alaihi wasallam sọ fún wípé Ànábì sọ wípé kí wọ́n má sì rí ní ìdáwò mẹ́rin ànẹ́bì wá sí ìsọ́lù pẹ̀lú ọlọ́jọ́ta títí tó sì fi yọ oṣù ìyẹn lójú náà bí a sínú rọmọdọ́ọ̀lù gẹ́gẹ́ kiri ìṣẹ̀lẹ̀ ànẹ́bì wá ní láwùta lásọ̀rọ̀ ṣàhàrú tó bá jẹ́ pé oṣù tó pẹ́kú tó yọ ni làzí tukùn ìbá lékún fún yí hàtà yàdà àmúta àmìkúnlá ta àmúkọ̀hù ànẹ́bì ní táwọn tí ń ṣe àṣejù nínú ẹ̀sùn ìpàṣejù wọn àbíkẹ́ kí ẹ máa wọ ilẹ̀ jù kọ́ máa sàfihàn níbi tí ọ̀rẹ́ tó ti ẹ́ kò sì sàfihàn kọ́ máa sàfihàn níbi ẹ̀sìn àtàámọ́kò ní kódà báàbù kí àìmọ́mù Bukhari fún yẹn báàbù àtàlọ́pọ̀ ẹ̀ wàtàámọ́k báàbù kí ẹ máa sàfihàn nínú ẹ̀sìn àti kí a máa ṣe nídà tábàlù sọ Bukhari pẹ̀lú àdísìn so alákùnlé hàwàlì títí wọ́n bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ ni pé àwọn sọ̀hábà wá gbáwẹ̀ yìí títí títí jẹ́bi pé oṣù fi yọ anábí ò pa wọ́n láṣẹ rí pé kí wọ́n tó àwẹ̀ ẹgbà pé àwẹ̀ wọ́n bàjẹ́ pé kí wọ́n ṣe kúfùrù láyéláyé àyẹ́mọ̀rọ̀ ìbìrọ̀lọ́jà mi ni wọ́n ṣe ni àmẹ́rì sọ́tọ́sọ́lọ́mọ̀ ó sọ fún wọn wípé kí wọ́n tó àwẹ̀ ẹgbà a jẹ́ sí pé bíbí àyẹ̀ èyí ṣe kúfùrù ó wọ́n fẹ́ kò bá ṣẹ́ jẹ́ ẹ̀ẹ́dẹ́gbọ́n àpéjú ẹlẹ́ẹ̀kejì nìyẹn táàmà pé kìí ṣe kòbídà ní kúfùrù alimam alimam alhafiz alhakami rahimahullahu ta'ala nínú tíra àwọn àyájú kọbúrú tí mo sọ lẹ́ẹ̀kan wọ́n mú wá nígbà táwọn náà mú àpèjúwe bídíà tí ò bá ṣe jẹ́ wá bídíà tí ò gbé ìjáde fún islam wọ́n wá ní wá mọ́ hadith ọ̀lẹ́lì kan wá hadith tẹ́ mọ̀ dáadáa rẹ̀ hadith alwala gbogbo tí mo ti wíná ẹgbẹ́ sí kàtẹ́ sí borí mẹ́ bẹ̀tí láwọn mí táwọn olùgbọ́n bẹ̀rẹ̀ sí máa fàmàyọ nínú hadith báyìí tẹ́wọ́n pé bí lẹ́tí máa fàmàyọ náà nínú ayà Kùránì nínú hadith bẹ̀rún ti pa ìdájọ́ yọ yóò máa lanú lẹ̀ pé à ìdá ń pè mí màgá ni kí ẹ lè gbọ́ ìdájọ́ nínú ẹ̀rí ọ̀tọ̀ ní kéèyàn máa ẹ̀rí ọ̀tọ̀ ní kéèyàn máa bí ẹ̀sẹ̀ yàn dájọ́ nínú ẹ̀rí náà àfáwa alhafiz alhakan rahimahullah ta'ala àfá ẹ̀mọ̀ bá fọ́ ìdàgbà púpọ̀ sí ọlọ́run fi kùn wọ́n sọ́dọ̀ wọ́n sì ṣiṣẹ́ ńlá àfá òjú ara ń ta ti pé a ń sí àṣíkò wa lókò púpọ̀ mọ́kànsáré yà ń bẹ̀rẹ̀ àwọn olùmọ̀ tí ọlọ́run ní kan láàrin láta púpọ̀ wọ́n lú ayé wọn láti fi sin ọlọ́run bá ní láti fi yí ẹ̀sìn ọlọ́run náà mọ́kànlá yà síbẹ̀ wọ́n mọ̀ wá kí lẹ̀ nílà kojú mi wọ́n wá ní àdísà lùwàlá àrẹ́bí sọ lọ́sọ̀rọ̀ sọ fún pé àdìsà lọ́lá lẹ́yọkan ó wà lùsọ́ rí àlèṣe ní méjì àlèṣe mẹ́ta kódà àlèṣe alábùlà táàtò ìkàlẹ́yọkan ìdùkà méjì ìdùkà mẹ́ta sí àpẹ́lú sódà bàtàrà bí wọ́n sọ̀rọ̀ yìí pé mẹ́ta mẹ́ta lọ́pọ̀ jù àdébí wọ́n ní pàmẹ́ndáàdà ẹni tó bá wá ṣe lékún pàkọ̀tà àsáà wàtà àjà wàsọ́nàmà ìwé ẹ̀dá ìfi sàbúrú ọba búrọ̀ bí ọ̀sàbúrú ẹ̀tọ́ bàtà bàbá mẹ́rin aburú ló ṣe púpọ̀ òtún mà sí kàkà káàkiri ṣe kọba sún nà mọ́ pàkọ̀tà àsáà ọ̀sàbúrú wàtà àjà ọ̀tayọ̀ àlà torí mẹ́ta lọ́yẹ̀ kó ṣe ó ṣe mẹ́rin ó ṣe máa wàsọ́nàmà ọ̀sàbùsì حافظ الحكمي ولم يقل فقد بطل وضوءه anabi o lálùwàlá ẹ ti bàjẹ́ ó wá pẹ̀lú sọ́kọ́ lálùwàlá ẹni ẹ bàjẹ́ ni màmá tó kí ìtọ́ fẹ́ gbọ́ yí láyé tí bí kí ìṣòfò àjùtà anabi lọ. anabi ta bá rí ẹni ìṣòfò lálùwàlá mẹ́rin márùn-ún ìta sọ ní pé mẹ́ta tó lọ́wọ́ bá fẹ́ gbà bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ilé tó lé fún sí kò márùn-ún lọ kálù àlá kò sínú tó bàlù àlá ajá faqad asaa wa ta'adda wa zalama wa lam yaqul faqad batala wudu'u tó bá jẹ́ sí pé bídíà nínú yìí náà bá bàtẹ́ jẹ́ ni àdébẹ̀ sọ pálọ̀ lára ti bàjẹ́ a sì mẹ́rin pé kásàrọ̀ lá mẹ́rin márùn bídíà ni ziyada ni tàbí àtàlékóǹkà tọ́nà ọba àlékẹ́lá tó ní kàbí sílọ́wọ́ bá nìyẹn toró ń ka yẹ bá fi tàn sí ìgbàlọ́ láyé àfi sílọ́wọ́ a sì gbọ́dọ̀ gẹ́ra wa pẹ̀lú ń ka yẹn kò yíra ní ẹ̀rí tún nìyẹn lórí pé kèé ṣe gbogbo bídíà àwọn ẹjọ́ kúrú tó jẹ́ pé tó bá wọ́sẹ́ ó lè fàṣẹ́ ẹ̀jẹ́ a mo rò pé kí ọ̀rọ̀ asinmi díẹ̀ lórí hadithu sàlẹ́rì báyìí ẹjẹ́ pé tó bọ́ sí ọ̀dọ̀ àwọn sọ̀hábà síwájú kí tó kó mẹ́ ẹ̀rí pọ̀ gan ẹjẹ́ kí n kàrọ akáàbì kan fún wa ṣúgbà kọ́ lẹ́gàn inshallah ma kú mẹ́rin nísìn ṣùgbọ́n mo kàn fẹ́ mú agbọ́n kankan nínú àwọn ọ̀rọ̀ àfà tí mo wò pé kò ní kò ní dá kí n mẹ́ta àwọn ọmọ sí ti gbọ́wà kálẹ̀ bá wọn pé nǹkan tá àfà àjàbàtà ń pèpè sí torí nínú àwọn ìrújú tí àfà àjàbàtà fi kó àwa sí wàhálà ò ní àfà àjàbàtà sọ wípé ah, àwọn àfà àpín sí méjì lórí ọ̀rọ̀ bíbí àpín àwọn kan ní bíbí àpín àwọn kan tó tó gbogbo wọn náà ni wọ́n ń gbógun ti dídá so ọ fẹ́ jẹ́ ká gbọ́ yí pé masalatun khilafiyya ọ̀rọ̀ ìyapa táwọn afọ́ òkò lórí ọ̀rọ̀ bídí àpín so dà ká lè wo ẹni tí ọba tóun náà bá pín bídí àyẹ́bí pé òun náà láwọn àfáà tí ẹ̀ tí ó gbára lé irọ́ ni kò sí àfáà kan ni yóò wà ní ẹ̀ ń mú ẹbá yẹn jáde kó bá sọ pé bídí àpín kó sá sí máa gbógun ti bídí irọ́ ni tó tí àwọn tí wọ́n ẹ̀kẹ̀ jáde kó ń bẹ́ àtàwọn táwà ń bẹ́ yìí tí mo ń sọ yìí wọ́n ma sọ dákọ̀ rẹ̀ wọ́n ma sọ pọ́dòdó ní torí bó ṣe rí nìyẹn ṣùgbọ́n wọ́n kà máa ta àwọn èèyàn bábá jẹ́ àwọn èèyàn tí wọ́n bá pín bídí àwọn òpin ní kẹ́kẹ́ kó tàbí mọ́ṣe bídí à ní ìrọ́ ni bàbá làárọ̀ ni tó bá ti kún láwọn ènìyàn ó ti ní ìrújú ó ti kó ìrújú o ẹsọ́ra fún méjìgbó ẹ̀ ìrújú ń bẹ pẹ̀lú ẹ̀ ó ti kó ìrújú <laughs> mọ́sáájú àti ń kírun tẹ́lẹ̀ wá di díẹ̀ gún fólúwa rẹ̀ àwọn àyàkàtà mọ́ bọ́ sí gbógun ti yẹn ìníkà yìí tọ́ ọlọ́run bá kọ́sà náà nínú ìrújú tàbá ọmọdé ń tàn wá nìyẹn ẹ̀wà mọ̀bí tí ọlọ́run ti ní kí ìrújú yẹn ká kúrò fún mi mo bá rí tíra Sheikh Rabi' tíra yìí e-, èmi máa ń rò wípé àáfà Sheikh Rabi' èmi máa ń rò pé àáfà àtàjọ nìyẹn torí mi máa ń wò pé lóòótọ́ ara àwọn àáfà àti wọ́n sọ pé bídíà òpin tòótọ́ ṣùgbọ́n ìrújú pé àwọn àáfà kan náà ń bẹ tí wọ́n sọ pé bídíà òpin àwọn làwátì gbára lè lè ní máa ń bí ó rò pé àwọn aláàlá tó bá jẹ́ pé wọ́n bá ti mọ̀ láti pìlẹ̀ pé ń tàà pàjá bàtà sí ohun nìkan lọ́wà lórí ẹni wallahi ìmìbá ti tẹ̀lẹ̀ tó lè ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ò bá pé kí èèyàn máa mú ẹ̀sìn kan wá fọ́mọ́ ká mọ́ ríbi kankan fi ẹ̀sìn yẹn wọ̀ nínú àwọn lẹ́tà àràbàrà ìgbé mọ̀bàrà bá rí kún bídá àbàjẹ́ bàjẹ́ ọya àìmọ́bà alágbàrí òkun bídá ṣe kàlágbàrí òkun bídá níbo láti rí alọ́wà nínú alháwí ṣe kàlágbàrí òkun bídá alọ́wà nínú sí sílátùl húdá wà nù kéjẹ́ sì kan bẹ̀ ṣe kàlágbàrí ṣe tàbí dáwọn ẹ̀lẹ́kọ̀ọ́ báyìí kéjẹ́ ni ẹ̀pọ̀ gan sílá sírìsì ni so ọ̀rọ̀ kan bẹ̀ẹ́ wàlá yóò pọ̀ gan ṣùgbọ́n èyí mẹ́gbà gbogbo yẹn àtúnyá àdíṣẹ́ kàmíláàmì òkú mídíà gbàtọ́ yá àtúnpadà rí fún mídíà tọ́láwọ̀ yẹn tẹ̀ kọ́ lẹ́nu fún àmà ẹ̀ náà àríṣẹ́ kàmíláàmì òkú mídíà nínú sífàtìl hajj nínú hajjatun nabi sallallahu alaihi wasallam hajjatun nabi nínú tírà ibi tí ó bẹ̀tí wá mọ̀ wípé àṣáàfà tó pín bídíà àtàwọn tí è sàfà àwọn kọ̀wárì fún ìpín bídíà àti wọ́n máa ń jà ọ̀rọ̀ sheikh rodin tí ra kàmẹ́ sheikh àwọn sheikh rodin pè ní anasrul aziz ala arrodil wajiz anasrul aziz ala arrodil wajiz wọ́n fi tíra yẹn wọ́n fi jẹ́ rọ́dùn fún sheikh abdulrahman abdulkhali Màṣíkà àbúrò ọ̀ṣẹ́bọ̀lá Abdulkhali kí bẹ̀rẹ̀ sí máa sọ àwọn ọ̀rọ̀ kan sheikh wa sọ̀rọ̀ ní ayé wọ́n ni wọ́n mú ọ̀rọ̀ mahmud haddadi wa ibẹ̀ ni mi ti mọ̀ pé àti haddadi yà gan ni jàbátá wọ́n ni mahmud haddadi sọ pé amal khawarij takọ́bà allahu amrahu ẹ̀rọ àwọn khawarij kọ́lọ̀ ọba bá dá alámàrí wọn rú kọ́lọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ ti pàdé máa sọ wọn lára nípa búrú àwọn kọwárì fọwọ́lọ́hìn ináhùn lọ́sọ̀rọ̀ rúfọ́lk kàmọ́wà sọ́fàhùn rasulullahi sallallahu alaihi wasallam ó ní mo fi ọlọ́ọ̀bá búra àwọn kọwárì jìnà bí jẹ́ aláburú jù nú ẹ̀dá ẹgbẹ́ bá nàbí sèrò ní wọn sẹ́rí gbogbo títí sọ̀bọ̀ ọ̀rọ̀ tó kọ̀rẹ́ tì ọ̀rọ̀ tó kọ̀rẹ́ min alìbìdáì bí tó ti wá bẹ̀rẹ̀ wà láàrin ó wá ní àwọn kọwárì jì o àti àwọn yòókù wọn láwọn ní bídíà gbogbo iṣẹ́ tó bá ṣe pátá ọlọ́ọ̀bọ̀ nígbà lọ́wọ́ wọn wọ́n ti di kèfèrí à wọ́n wá ní gbogbo iṣẹ́ tó bá ṣe mìsíyàmì wọ́n gbàwẹ̀ ní o wàsọ̀láàtì wọ́n kírun ní o wàhájì wọ́n lọ hajji ní o wàzàkáàtì wọ́n yọ zàká ní o wàbírìn wọ́n ṣe dáadáa ní o wàsílẹ̀ tó ráhìnì wọ́n so gbadípọ̀ ní o wàbázlin nafsi wal mali fi jihad wọ́n lẹ́ẹ̀ ní wọn àtó wọn sójú ọ̀nà ọlọ́wọ́ bá ní tó fi tán ọlọ́wọ́ bó nígbà lọ́wọ́ wọn hatta yatubu min bid'ihim wa yarji'u ila súnnà kí tí ó fi kúrò níbi bídá wọn tó tú bá kó bídá wọn tó dẹ̀ padà sínú súnnà hmm. ṣe kọ̀rọ̀bí wá sọ́rọ̀ à ń sọ́ra fún wọn à ń sọ̀rọ̀ ìlara nípa wọn báyìí wọn ló hajj ní kúlì bídà yìí kódà gbogbo bídà ní kìí sàwọn kọ̀wájì nìkan à ń sọ̀rọ̀ ìlara nípa rẹ̀ wọn mi kúlì bídà yìí ilé ha àti gbogbo àwọn tí bá ń pèpè síbẹ̀ wà láàkè ṣé kìíní ṣùgbọ́n ní ayílẹ̀ lákà ibo ló ti rí anna ara bídà yìí pé gbogbo àwọn oníbídà bá wá ká gbogbo iṣẹ́ tábà ṣe wọ́n pẹ̀lú ìkópúpa oníbídà takọ̀ yìí àti ìjú ọ̀rọ̀lẹ̀ tó pa ogun orí pé gbogbo wọn wọ́n ìgbẹ̀fẹ̀ ní ìbòrò tìrì wọ́n mọ̀ ń fa ìmọ̀ àádá min àìmọ̀tí sálà tààlẹ̀ni tó gbọ́rù àgbọ́yé ni innal kufra huwa tó yẹ́ pé kò sí bẹ̀rẹ̀ sí ni máa ṣe iṣẹ́ ẹ̀sìn tó kò lè sí aláǹfààní tí ẹ̀bá ti jẹ́ fún ẹ̀bá ti wà nínú kúfùrù amma bídá àti fanẹ́sẹ̀ kàgáàlì ṣùgbọ́n bídá ò rí bẹ́ẹ̀ fàyínà ayé lẹ́sẹ̀ tó rọ̀dù òun wọ́n dá padà fẹ́ tí bá ń ṣe wà látúkùbà wọn nígbà lọ́wọ́ rẹ̀ láti láti fi tù sáyọ̀ àmàlì ṣùgbọ́n kò ní bá gbogbo sí ẹ̀rẹ̀ jẹ́ máa dáàmà mùsùlùmí lórí bàtọ́ bídá ẹ bá ti jẹ́ mùsùlùmí tí ò Allah ta'alam ṣéèkì ní sọ́ọ̀mọ́ ni annaka kọ̀díta hatta bi rọ́pìlì kọwàrí kú ọjọ́ ti kó sínú rí àwọn kọwàrí bí ha bí lọ́sọ̀ ti jàhílà pẹ̀lú wòye aláìmọ̀ká yìí ọjọ́ ti kó sínú àkílà àwọn kọwàrí ọjà kọjẹ́ sí láìgbọ́ àlàyé ìta rẹ̀ ní ẹ̀bá rẹ̀ dáadáa gẹ́gẹ́ bí tí wọ́n gbá alákọ̀ọ́kọ́ náà láti sàtìláàrí kúlùmílì àti kòkòrádé ṣogbó tó pé ìlàfẹ́ ká sọ fún àti gbọ́lù àgbọ̀lọ̀pá gbọ́nà rẹ̀ a sì láti gbọ́nà so ẹbí ìṣẹ́bí méjì méjì ní mẹ́ta mẹ́ta lórí ṣíwá àkọ̀ọ̀kan àwọn àrùsùkọ̀ kan fún wáyé láti túkọ́kọ́ yẹn fún àwọn èèyàn nílé pẹ́sí tábọ́kún ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ òkútí yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n bá ti máa ń wọ́n gbọ́dọ̀ máa fẹ́ ni ọ̀nà àbáyọ tó yẹ kọ́mọ́ bá ti gbé gbó lọ sílé ṣùgbọ́n máa báyìí yóò mú mi kọjá sí pé kí n lo technique kan ẹbí tí wọn gbogbo àṣà ìbẹ̀lẹ̀ ti jáde tọ́nà tí wọ́n jáde láìlẹ̀ṣẹ̀ lórí tíra ẹ̀rọ dáàbẹ̀ kanáà ìgbìjọ àkọ́kọ́ ẹni kúndùbílà tún kófò gbogbo tí wọ́n pè ní bídá ọ̀nà ni kúfúrù wọ́n lè sàlàyé ẹ̀mọ́ púpọ̀ rẹ̀ sí yẹn ní wà lórí wa ní ọgbọ́lá dáwọ́ lẹ́lẹ́kẹ́jì wọ́n ní ní àwọn àbújú àbájàbàbá ń pé kọ̀tẹ̀ ìlélànà àwọn àmọ́jì àwọn sàbẹ̀ àmọ́jì wọ́n bí ọmọ ọwọ́ tààrà ní kọ̀tẹ̀lé ìlànà No, lọ ohun ìráyè sí láti ìpínlẹ̀tì kò kí ni ọ̀nà àbáyọ fún ìrìnkú rẹ̀ sí mo pé àṣírí rẹ̀ ní sọ́bà rẹ̀ lọ́wọ́ tó fi tẹ́sí pé àgbàbàtọ̀ tẹ̀lé àwọn sàmílẹ̀ ọdún ọlọ́run ọ̀tẹ̀lẹ̀ sára kí lọ́pàá àṣírí ibẹ̀ onáàrin wípé ọmọ òjò ń bá láwọn olùrùn tẹ̀lé àṣírí wọn ti ní lóṣèlú wọ́n yàtọ̀ lọ́pàá tó ti ẹ́ gba àṣàbáwọn ẹgbẹ̀rẹ̀ láàrin ìṣẹ́jú méjì Eh, Alhamdulillah, salatu salamu salamu àṣẹ rí lórí yẹn gbogbo ẹni tó bá fẹ́ tẹ̀lé ìlànà àdìsọ́lọ̀ tó jẹba ibi tó gbọdọ̀ mọ́ tẹ̀lé àwọn tó gbọdọ̀ mọ́ tẹ̀lé òun náà ni àwọn sáàpù gbùmà àwọn ẹni sáájú nítorí pé ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala láàrin ìṣẹ́jú péréje tí ó wà pẹ̀lú rẹ̀ so tá bá lọ wọ́n kọ́ta nínú sọ̀rọ̀ tó bá kọ́ ọlọ́run láàrin sọ pé fayọ ámàlù lè fi máa àwọn tó bí i ọkọ̀ ìtẹ́lẹ̀ ẹ̀yìn tọ́lẹ̀ tó nílẹ̀ ọ̀hún fi ṣẹ́kọ́ fọ́sẹ̀ kíkà wọn lọ ọlọ́run wá ní tí wọ́n bá tẹ̀lé tó bá nígbàgbọ́ pẹ̀lú ìgbàgbọ́ tẹ̀lé ní fayọ ámàlù bí mí fi máa àmà tó bí àmà tó bí gọ̀mí òṣìkọ́ bọ́ àmẹ́rẹ̀ àárọ̀pọ̀ orúkọ ẹ dáadáa sí bọ́tà bá sọ̀rọ̀ wà bẹ̀rẹ̀ àwọn olùdarí kan nígbà tí kọ́ra ní sọ̀kalẹ̀ àwọn sàhárà fakọ́ ní ìtajà ọlọ́ni wọ́n ti mọ̀ ti wà lóòyà pa nìyẹn ṣùkọ́ lọ́mọ ìdílé wà lóòyà pa bákan náà ayé àmì gbogbo ẹnikẹ́ni bá ti ń lè ìlànà mí ìfẹ́ ọ̀dọ́ lànà sọ́lá sọ́rí àwọn àmẹ́nu náà nínú àyà yìí àwọn tá kó sí ní kó sí alákọ̀ọ́kọ́ wọn làwọn sọ̀hárà so àyà yẹn méjì tító ẹ̀rí pọ̀ gíga nínú hadith anabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam sọ pé alaykum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin bákan náà nínú hadith mi nígbà tàbí anabi rẹ̀ pé àwọn oní al-firqatu an-najiyya anabi in kana ala mithli ma ana alayhi wa ashabi so anabi ò kó yẹn kiri rárá so nǹkan tí ó fa ọjà fàjà bàtà ni. nígbà tí ẹ wá tó pé ọ̀tẹ̀lé àwọn sàhábà yìí kí ni ó tó ń lò lórí àwọn tó ń tẹ̀lé ìjọba nígbà tí ẹ bá ń sin nǹkan tí ò jẹ́ àbúrò tí ó ṣe nǹkan tí ó lè jọ mọ́ tí ó ṣe nǹkan tí ó lè jọ mọ́ tí ó lè jọ àárín ọ̀rọ̀ yọ̀lá ọjọ́ ti àáríṣà tó bá ikú rẹ̀ ọjọ́ ti àáríṣà ọ̀rọ̀ yọ̀lá ọjọ́ ti fàdíjà ọ̀rọ̀ yọ̀lá ọ̀dàlá bá wà ní orí àwọn èèyàn ó ní láti tẹ́sí pé nǹkan kan wà tí ọpọlọ òfin sí yẹ́lẹ̀ lè sọ́fà tí wọ́n àyẹ́ ọmọ tẹ̀lé yẹn tó sì bá àpá lòun sí pé àdùsílẹ̀ òun dálábílò kò sì tẹ̀lé àwọn àṣàbílẹ̀ bóò ni àwọn èèyàn ti wá nígbàtẹ́yìn náà tẹ́lẹ̀ lẹ́yìn gbà ní bóò tẹ́sí ti lè dáì sí àti àwọn tó wà náà tẹ́ bá bẹ̀rẹ̀ bóò lórí báyìí ẹbá sàárẹ́ ìgbà tó fà ó ní pé àfáàmọ́rẹ́ ń jẹ́ kiri wọn pé àìlébùkátà sí àgbóyà àwọn sọ̀hábà nígbà tá àìlébùkátà sí òun lẹ́yìn ká gbọ́ àgbọ̀ àìlé fọ́nra wa àti àdífà tó sọ lọ́sọ̀rọ̀ tàbí màákà tí a ti màtúmà tí ó bá ti bá àwọn náà wà lọ́dẹ lára sí wa tó ká máa gún ẹ̀sìn wa nígbà tó bá ti ẹ̀rí là ń tẹ̀lé àwọn ìlànà sọ̀hálà. ẹni tó ẹni tí ọ̀dọ́ kékeré ló bá gbọ́rú pátápátá àwọn ìlọ́sọ̀tún láàrin inú ìlú ìlú yẹ ìṣàwá náà ní ẹ̀yìn. ẹ bá ń parí ọ̀sọ́ wáyé náà ọkùnrin àwọn àjọ ọkùnrin yẹn ẹni tí àwọn èèyàn fẹ́ràn kan báyìí púpọ̀ ìdí tó bá gbọ́dọ̀ ní àṣírí kan bẹ̀rẹ̀ àṣírí nìyẹn o àṣírí nìyẹn o ẹni tó bá ẹgbẹ́ wá kó ní àwọn sàbẹ́ kiri tẹ́rù pé àfáàkàmọ́ bẹ̀rù ní àwọn àgbẹ̀rẹ̀ kò sí mọ́nì ló jẹ́ sí tọ́lá ọmọ lẹ́yìn ẹni dáhùn wí tọ́ wá ní kò sí gbogbo àwọn afáàkẹ́ ìgbé láàbà kiri àbúrò àníbá ẹbá ní kú àbúrò àníbá ó lè ṣe kí bá bọ̀ àníbá torí pé ẹni tí ọ̀ka àbúrò tí ọ̀ka àwọn tí ọ̀ka ọ̀fáàmù tí ọ̀ka aráyíṣà tí ọ̀ka ọmọ sálámà tí ọ̀ka gbogbo àwọn afáàkà àbúrò Abu Hurairah, Abdullah bin Umar, Abdullah bin Amr, gbogbo àwọn ọ̀rọ̀ ìkọ̀sí ìrìn alága lẹ́wọ́n ní àṣà àlùbáyé. Ọkàn ló sí ojú ayé fún ní ní fẹ́ràn kọ̀ ó ní ọ̀làgbà àgbà ẹ̀sìn pọ̀. Nínú àwọn ìlú jẹ wá ní àmì tí ó mú wa tó wà lọ́dọ̀ Jàbátà àwọn lẹ́yìn tí ẹ kó lọ sáà ọkọ̀ ìrànlọ́sílẹ̀ tí mo rí pé ọwọ́ wọ́n ní ẹnìgbà wọ́n ní àwọn ìlú ẹ̀ ní ilé ìjàbàtà máa ń pè ẹni tó bá ti kú síbi jẹun ó máa ń pè wọ́n ní èdè kí lè kí ni tó gbọ́n alẹ́ lórí ìtàn sí mo ní ìyọ̀fẹ́ ìtàkùn lórí ìgbẹ́ bá dé bìlà lórí ìgbẹ́ lórí ìgbẹ́ náà tó mẹ́rin tí ní ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn tí ní gbẹ́rin yóò ní ìgbẹ́ tó ti ṣe ẹ̀rí tí ní ìtàkùn wọn lù bàtọ́ kí ni ọwà lábẹ́ àṣírí títí síbi jẹun yìí ó ń sì ní ọgbà àwọn ọ̀fẹ́ láwọn sábàbà rẹ̀ náà kí ni ẹ̀rí ẹ̀ka lórí ẹjọ́ ọba àṣàyàn kan ọba àlàyé ẹ̀rí ẹ̀ka ìrújú ẹ̀ka ẹ̀ka máa bá wa kó ìrújú ẹ̀ náà ẹ̀rọ àkó lánà. ìrújú tí àtàwọn bára lé lórí ilé ìbáyìí òun náà ni pé wọ́n ní aláìsọ̀rọ̀ bá

Àbẹ́rẹ́ ìṣọ́lá sọ̀rọ̀ àmì jẹ́ tí wọ́n jẹ pẹ̀lú àmẹ́ta tó bá tó wá ní ìjọba yọ̀ àmẹ́ta. Sọ̀rọ̀ yìí tó bá tó wá lè So wọ́n dà gẹ́gẹ́ bí ẹni tí àmẹ́rin tí wọ́n fi ọmọ níta wá sí ìka àti àkọ́ àdúgbò nígbà mi ṣe káàtó wọn So bẹ́ẹ̀ ni ẹni ṣe bí àkókò fi irinṣẹ́ kàkà àwọn tí àmẹ́rin ká fi sùn ká yẹn. Bẹ́ẹ̀ náà ẹni tó fi ṣí so látara òṣèlú lọ́wọ́ ti rí àrẹ kúkú ní oko sí náà rí alẹ́sọ̀rọ̀ sọ̀rọ̀ ní kálákà mẹ́ta so ìlà ìka mẹ́ta ni ẹ̀yìnbá dà ní ìlà ìsìn so téèyàn bá ti láta téèyàn bá ti wá ní ìjọ rẹ̀ yóò pa ìlà ìka tó jẹ́ ìbá rẹ̀ lára sì yóò àwọn olùfẹ́ máa lá síbi tí bá ti rẹ̀ sí pé ó ti fi nǹkan mẹ́rin pa àwọn yẹn so láti pẹ̀lú nǹkan tó ṣe. Ìyọ́ra foundation wọ́n ní tàbílà ọ̀pọ̀ ní wípé ó ní àmì ẹ̀ta àríṣà àgbẹ̀sẹ̀rá wípé wọn àbí sí ìjẹun ìkàrí mẹ́ta ni wọ́n ti jẹun ìyẹn bá mi ẹlẹ́ẹ̀kejì ànábì a máa láì ká sọ̀rọ̀ bá wà ní ìlọ́sọ̀nà ẹni tí wọ́n tẹ̀sí lo ìka láti lo sí bí ẹ̀ẹ́dẹ́gbẹ́sì kò ní láǹbà náà ti lá ìka lẹ́yìn sí ẹni ó máa láka tó sí bí ẹ̀ẹ́dẹ́gbẹ́sì ilé ayẹ ibẹ̀ nìyẹn tó fún ìbáwá tó ìyí báyìí sẹ́wọ̀n pé kú láti mú kú lórí àwọn èèyàn pé ọ̀rọ̀ olùbẹ́rọ̀ àbòrílẹ̀ ẹ̀yìn náà lẹ́sọ̀ ọ̀rọ̀ ní ẹ̀lẹ́ mẹ́rin ìjúwá ẹ̀yìn náà lẹ́sọ̀ tó ìlú náà kú lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀rù sílẹ̀. náà ṣe ní èsì lórí ilé báyìí òun pé àlẹ́sọ̀ ọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ ló sọ fún ìkà mẹ́ta jẹ́ ṣùgbọ́n ìkà mẹ́ta jẹ́ àlẹ́sọ̀ ọ̀rọ̀ àwọn àlẹ́ ó jẹ́ ìbáradà ẹlẹ́ni ṣe kàlẹ̀ bá àwọn ẹ̀yìn ọgbọ̀n tààrà ní ìsàlẹ̀ òfíṣẹ́ ìjọsìn ní ọjọ́ àwọn ẹgbẹ̀rẹ̀ àìṣẹ́ àwọn òfìfì híyà bákan náà sísẹ́lẹ̀ àhàdìs àbọ̀rìhà sísẹ́lẹ̀ àhàdìs àbọ̀rìhà iṣẹ́ kàlẹ̀ bá wọn sàlàyé àwọn ní àbàlẹ̀ nítorí ó ṣe rí súnmọ́ ìbáṣe lábàáyé láti ìjọsìn professor Manji. An gbéra yẹ asúnlẹ̀ nípa àgbègbè àwọn asúnlẹ̀ bẹ́rẹ̀ ní ìsìnlẹ̀ ọ̀dà. Irú yẹn tá a bá ṣe amọ̀nàlára. Ó bẹ́ẹ̀rẹ̀ ọ̀dọ́ nílà bá ṣe máa ṣíà, ó sì bẹ́ẹ̀rẹ̀ nílà bá ṣe àlè ṣíà. Ìyẹn ìdájọ́ kan ní nínú òfin àdílẹ̀. Dà ó sì bẹ́ẹ̀rẹ̀ àwọn asúnlẹ̀ nípa ìṣẹ̀fẹ́ ní asúnlẹ̀ tó jìbìlíyà lọ́wọ́ asúnlẹ̀ tó àjìbìlíyà. Fẹ́ẹ́ pé àdámọ́ lásán irú ẹ̀ òun ní ilé àrẹ́bí sọ̀rọ̀ sọ́dọ̀ ní ṣẹ́kùn àìsàn àrẹ́bí láì fi bí ṣẹ́dá àwọn tó ń fi wé sí ìgbà nígbà máa mú ní ìgbà ní oṣù láti mú yìí o kí n sì tún náà yìí ṣé yóò àti ṣọ àrẹ́bí sọ̀rọ̀ sọ́dọ̀ ó máa ń wí láwà ní ìgbà ní ṣé tún náà yìí ṣé yóò àti ṣọ àtàwọn kábàlẹ̀ táwọn olùmọ́lé pé wọ́n pé ó ń jà pẹ́rẹ́ fún téèyàn jẹ́ni tí òní ní wọ́n bìà àti ẹ̀kọ́ pé kí èyàn máa máa fi gbogbo ọwọ́ jẹun ó má lè pé gbogbo ọwọ́ náà ní ojú ọmọ yìí tó ṣe máa ń sọ àpẹ àwọn máa ń sọ wọ́n sọ àwọn fi jẹun gbáàgbé pẹ̀lú ìgbà pé ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún àkùn sílẹ̀ nítorí pé ókè àrí àdéhùn ní ìlànà ó sábà ó ní àbáwá àbúlọ́dún ìṣẹ̀lẹ̀ ìfọ́nbìnrin àìlèkè náà gbàgbọ́ قل رأيت النبي صلى الله عليه وسلم بعيدا يأكل التمر قل لي النبي صلى Ti عليه وسلم tí ó jòkó ìtàá ẹgbẹ́ ìtàá ní pé ẹ Ti kó wá fi ìdí rẹ̀ Ti fi lé ìdí ṣẹlẹ̀ kí ìdí rẹ̀ kan ìdí ṣẹlẹ̀ kí ọ̀pẹ́ ẹ̀rọ Ti yẹn so kí ìdẹ táwọn olù ṣe ìdá sọ Ti ṣe ní pé ṣẹlẹ̀ pé táwọn olù làwọn jẹ náà jẹ láti pàdé ìṣọ̀tọ̀ sọ̀rọ̀ àlẹ́ yìí jẹun ìtàlá Ti fẹ́ jẹun ẹ̀ ṣe o yóò jòkó táwọn olù kó ní tí a bá sọ̀rọ̀ nípa rẹ̀ èyí ti pé lílá owó gẹ́gẹ́ òun ló pàtàkì tí kì í bá ṣe oúnjẹ tó sẹ́kù sí lọ́wọ́ gbogbo ibi tí oúnjẹ yẹn bá sẹ́kù sí ìlànà ìfẹ́ ká tẹ̀lé pàmà rẹ̀ tó bá yẹ kí sí ìlànà ìfẹ́ ká sí yẹn tó pé àdìsí náà àdìsí àdúrà wa àdìsí sọ́kọ́ sà pé tẹ̀ ẹ bá jẹun tán so ẹ má kọ ọwọ́ nínú àbí kẹ́ ẹ má ṣe fi áńkáṣì mú àtà yẹn ní ẹ̀kọ́ ha ọ́n títí tẹ́ẹ̀kì ńlá àdìtẹ́ẹ̀kì fún ẹ̀ tí wọ́n mọ̀ nílá nígbà bá wọ́n ti àti sọ́sọ́ sọ́ra fún pé ẹ máa jẹun tí ẹ bá jẹun fún ẹ lábọ́ ẹ̀sìn láwọn ní kí á nà kù náà tẹ̀lẹ̀ wúlá kí á jí fún àárín fún ìbá ọ̀tá torí pé ẹ ẹ̀mẹ́tí tí àlùbáríkà wà níbi oúnjẹ tẹ̀jì tí a pẹ́ lọ́wọ́ jẹun bàbá ó fẹ́ tó bá tún nǹkan tó bá yẹ pé oúnjẹ yẹn lè ṣẹ́kù sára nǹkan yẹn àlùbáríkà oúnjẹ yẹn gẹ́gẹ́ òun là ń wá òun ló ń pè ní ẹ̀là tí ìbá ti máa ẹ̀là nínú nǹkan ẹ máa ìdájọ́ wà tí ó kún yẹjú mú máa ẹ̀là ti ní wujudan wà ádámà ìdájọ́ ṣẹ̀ríà ọmọ àwọn kiri káyọ̀ máa lọ lọ́mọ̀rọ̀ pẹ̀lú sábàbí ìdí tí ìdájọ́ ìwà tá a bá ti sábàbí yẹn okùnfà yẹn ìdájọ́ yẹn wọlé tí sábàbí tó bá yẹ pé ìlàwọ̀ rẹ̀ sí tẹ̀lé ayé gbogbo oúnjẹ tí bá jẹ ọ̀lẹ̀ ọwọ́ ọ̀lẹ̀ mọ́wọ́ ẹ̀kẹ́ láwọ̀ láti lè máa láwọ̀ tẹ́lẹ̀ náà tẹ́yìn tó bá lẹ̀ mọ́wọ́ gẹ́gẹ́ la fẹ́ láti ṣe ókè ní ìṣẹ̀wá jẹ búrẹ́dì ṣé máa láka náà ẹ̀ṣẹ́ eh, ah, dárígbé ó bí àbárí ẹ̀rú pé kìí ṣe ah, ah, ìtàkùn àmúdá èyí sì ka dandan ní fún bọ́ọ̀sì oúnjẹ náà bẹ́ẹ̀ ni wọn àbẹ̀bọ̀ wí ṣẹ̀yà ni wọ́n fi máa kọ́ sí ìṣẹ̀yà àfojúsùn ní àyàbẹ̀sì tí ṣẹ̀yà ní ìgbà àwọn ọ̀rẹ́dọ́ bí wá láàbọ̀ tí ọ̀rọ̀ tó wá jẹ tó gbà kíkì lóko sí láàbọ̀ tó wá jẹ kíkì lóko láàbọ̀ ilé náà ni kò sí kẹta lọ́lẹ̀ láàbọ̀ náà tó máa ti gbà ẹ̀sìn àti àkíwòdì gbogbo tó rẹ máa ìrùjú àwọn ní àwọn máa tú oṣù rẹ̀ tẹ́sẹ̀ tí ó lé ìsàlẹ̀ gbogbo dáwà torí ká mẹ́ta jẹ́ kó lọ yóò sì máa fún náà rẹ̀ ọ̀rọ̀ àdúgbò ọ̀rọ̀ lórí ti síbí àti nǹkan àtàbà àti káàkiri ojú ìwà dáadáa tọ́wọ́ tí wọ́n máa rẹ síwájú ńlá abọ́ tó sì lẹ̀sí wípé oúnjẹ tó fi jẹ òsì oúnjẹ kankan ní ẹ̀rọ ṣẹ́kù tàbí ńlá ìta nígbà tó lè fẹ́ ìta wá sí ó sì gbọ́kọ̀ púpọ̀ ní bí wọ́n ti rọ́ ẹ̀ bá ní ti máa ń tètè jìnà sí yóò mọ yóò mọ sí ọ̀dà bẹ́ẹ̀ ni ó lè ní àwọn ìbámu sí máa ń tètè sọ ìwọ ọkùnrin náà lọ́wọ́ ìyàwó ìsáfẹ́ ti bá ní ìtìsọ́ra òkú àti ọ̀dà nípa ọlọ́dọ̀ọ́lọ́ ti lọ lọ́lọ́jọ́ ìjọba ìyàwó ìwà ní ìrìnà báyìí àti báyìí fún ọlọ́pàá tó ń kó lọ́nà ọ̀pọ̀lọ́ ẹ̀ẹ́dẹ́ka fún àwọn ìjọba àgbà tí wọ́n sẹ̀sà òun náà ni níbi oúnjẹ àti kákójọ fún ilé ni ọkọ̀ kan láàrín fọ́ láti lọ sí gbogbo aláìsí ti gbogbo yìí wọ́n tó ti fún wa ó sì ti gbogbo yìí kí ni àwọn náà sì ní ọ̀rẹ́ láwọn dára pè yára àbí bó ni wọ́n sí revaluation kan àwọn náà ọ̀rẹ́ láwọn bá fi wọ́n tẹ̀lé wọ́n tẹ̀lé wọ́n tẹ̀lé wọ́n tẹ̀lé wọ́n sàárà mẹ́rin ọ̀rẹ́ wọn tẹ̀lé wọn tẹ́wàtí ìjọba tọ́wà ìdíkọ̀ ọmọ ohun tí wà ní ọmọ ohun ìlànà wọ́n sì ní ààbẹ̀ ọlọ́wọ́ kúrò ààbẹ̀ ìjọun bọ́lá ààbẹ̀ ìjọwàsì ẹgbà tó ìjọwàsì lè gún wọn tó ti kó ti fọ́ ọmọ ní ilẹ̀ ilẹ̀ tòkí lọ́pàá tó bí ilé ìjọba àṣàrẹ̀ kí ni tí wọ́n fẹ́ gbé ìròyìn ẹmbásí kú ma tó pèyàn sí ó jáde kó ní Islam ọ̀fẹ́gbẹ̀wá fún wa wọ́n mú tíra àkọwà tó pè ní al-Aqiqah ẹn tó sí Abu Isam al-Mar'i àwọn ni wọ́n kọ tíra yẹn so ni wọ́n mú wá fún wa ń báyìí bàbá fún wa ní síra yẹn wọ́n ní síra kò sọ wípé ìpèyàn wá jẹun kú ma wọ́n ní síra sọ pé bí dáàlì unfortunately fún àfà ìgbà tẹ́lẹ̀ ka tíra tán mo padà rí pé tíra yẹn jẹ́ sọ pé ìyẹn lè pèyàn wá jẹun kú ma ni tí nǹkan kan làfà yẹn tako ní tíra yẹn pé yẹn pèyàn wá sí wá sí mẹ́ làfà yẹn tako ó ní òun ò rí ní òṣìṣẹ́ àwọn sálà pé wọn kì í ṣe bẹ́ẹ̀ tó bá yẹ kó bá ń ṣe bẹ́ẹ̀ ni àwọn ò bá rí náà ìkílà àfà wa gbára lé gan náà rẹ̀ rí tí àfà fi da yẹn lórí ọ̀rọ̀ wọ́n ní ànábì sallallahu alaihi wasallam ànábì kúmà nígbà tó wà ní ayé wọ́n ní àríjẹ̀ ah, yìí kàkàpá ànábì pé àwọn ìwà jẹ́ ìkúmà yẹn náà kúmà àìkú wọn ṣe rú ẹ̀ so bákan náà tábà lọ wo hadithu samra bin jundub radiyallahu anhu àwọn kan tó kàkó wa òun náà ni pé kullu ghulamin rahinatun bi pé gbogbo ọmọ pátá láti rọ̀hílà láti gbé kọlọ́rùn bí mo sì lè tutó lè yá mi ní ẹ torí rọ̀hílà ìtumọ̀ méjì làwọn olùmọ̀ fún àwọn kan ní ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ni pé ọmọ yẹn ìtumọ̀ rọ̀hílà ni pé ọmọ yẹn wà mahbus alìṣàfáà ọlọ́wọ́ bá ó dé mọ́lẹ̀ láti mọ́lẹ̀ sí pé àwọn òbí rẹ̀ lọ́jọ́ gbèrà tí a máa tán ọba pa ẹran àfíkọ̀ fún so ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run bá nìkẹ́lá ó di ọmọ yẹn àwọn oore tó yẹ kó wá fọmọ yẹn lé ayé ọlọ́run bó di mọ́lẹ̀ kò ní jẹ́ kó wá fún káàbá pa ẹran àkíkọ̀ yẹn tó kù ní rí ayé gbé ní rọrùn dáadáa ṣé sọ́nù ìsẹ̀mí ní ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ló sì kìnnì ló bá mu jùlọ. nǹkan fẹ́ kọjá lórí rọ̀hínà báyẹn ni rọ̀hínà tó bí akẹ́kọ̀ọ́ ti tó ti bọ̀wọ̀ àìgbò yọmọ sàbí àyè àpá ẹran àádẹ́ síkìní àádẹ́ fa orí fún afájàbàtà ní tó tá a bá ti wá pẹran yìí mẹ́tẹ̀ẹ̀ta ìláṣe tá a bá ti pẹran yìí afájàbàtà náà fún àmọ́ bó ṣe sọ ara yẹn mọ́ wọ́n wá ní tó tó bá wù ọ́ o lè dájẹ́ sàfádàbí ò ní ká dájẹ́ nínú hadith yẹn tó bá wù ọ́ o so kí wá ní ọ̀rọ̀ lórí ẹ̀ àbí padà pé lẹ́kọ́kọ́ sí ìbéèrè náà ဘာဉာဏ်ဉာဏ်ဉာဏ်လို့ရဲ့ဒီမှာဒီဝိုင်းကိုအဲဒီသောဝသံဃာဘုရားနာတော်ဝါဒီသောမဝိတိအပ္ပလာတော်အနုရစီဘီမာဆလဝါဝါဒီဝဆန္ဒမ်အမသာရဏဒီမာမသဗံဟောတော်ဒီဝတ်မတော်မင်းရဲ့အံတတော်ရောမင်းရဲ့မင်းရဲ့အဲဒီမန္တာရဏဒုရပါလားအံတာရုံးကြီး ကျွန်တော်တို့ဒီနေ့အာအနန္တကောင်စာလို့ပြောကြတာနော်ဘာသာစင်ဘာသာတဲ့ဆရာဟောတယ်ကုလားမတော့ဟောစုကုမာရတယ်အဲညလည်းရောဘယ်လိုဆိုရလဲဒီအမှန်တော့ဆရာစားတယ်အမှန်နဲ့သူပြောတာစားလို့ရှိရင်စေတနာရှိနေတာသူစသဖြင့်ဘောကဘာကိုလည်းမမစားရအောင်ဆက်ကြံကြမယ်ဒီလိုပါဝိုင်း àbá ní àbá ìjọba sọ wípé a bá pàtó wọ́n ní wọ́n lè gba ẹsẹ̀ ẹ̀ẹ̀kan lọ wọ́n ní ó máa sọ pé kó sì lẹ́ka fún àwọn ènìyàn àwọn afáwọn ọlọ́mọ máa ń bèèrè pé àwọn ọmọ ọlọ́mọ pé ha nígbà tí ó sọ pé ó lè gba ẹsẹ̀ ó sì lẹ́ka fún àwọn ènìyàn ẹ̀rí ilé náà dà ìtumọ̀ gbà wáyé báwọn tàbí wọ́n dá ẹjẹ́ ọkọ̀ àbọ̀ wọ́n dá àjẹ́ àti ọmọ wọ́n tó yóò kò jọkọ̀ wọ́n dá ẹjẹ́ ẹran àti ọmọ. wọ́n ti gbà wọ́n lẹ́yìn pé wọ́n á ń yọ̀ kan ဟောတာလည်းနည်းနည်းဆိုတော့ကိုယ်စပါဗီဒီယိုညာတယ်ဒီအဝိဇ္ဇာနဲ့အဲဒီကိုဘာလို့ဘာလို့ရောဘောကတိုင်းတိုင်းသူအမေကမို့ရွာတက်တော့လာမှာအခုကလာဟမ်ဟောကဘုရားဒေခါရတော့အဲဒီစုကစကားပြောနေသူဒီသူတို့ကဘာလဲစားတယ်ဒီမှာဘောကအကြောင်းတော့တယ်အားလည်းပြည်နေဘာပဲစကောင်းလာ ààrẹ ìdílé ní àìyàn tàbí ìpẹrẹ lókù ilẹ̀ ní ìpẹrẹ tàbí sí kí ni àmà mẹ́rin sí bàbá ẹ̀yàn tẹ́lẹ̀ pẹ̀lú bàbá yìí wọ́n yóò kọ́ bá tó wá ní tàbí ọ̀rọ̀lọ́wọ́ rẹ̀ Islam àwọn àlàyé tí ó wà lórí ẹ̀ òun náà ni pé tẹ́bá wo hadith Ànábì sallallahu alaihi wasallam Ànábì kan ní kápẹ́ra gbogbo ẹnikẹ́ni tó bá ti pa ẹran ó ti tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam torí pé o ti pàyàrá láti fi jọ́sìn fún ọlọ́run ọba ní ọjọ́ méje tó bí máa ẹ̀ náà bá ti sára yẹn ànábì sọ fún wa ṣẹ́rí irú eléyìí ló ń pè ní al-ashiyahu maskutu anha àwọn nǹkan tí ṣẹ̀rí àdákẹ́ lórí ẹ̀ ó dẹ̀ ní hadith ṣẹ̀rá àwọn tí ṣẹ̀rí àbá ti dákẹ́ lórí ẹ̀ ni ẹ̀yìn náà fi àwọn èèyàn lẹ̀ fún wọn ṣe ọba sí wọn torí pé ṣẹ̀rí àwò fún wọn ní ọ̀nà tó sì fún pẹ̀pẹ̀ máa wọn yẹn ní báyìí ní kẹ́ ṣiṣẹ́ kò yí báyìí nítorí pé ṣẹ̀rí nǹkan tí ṣẹ̀rí àbá gbé wá ní mọ́tọ́lá yẹn pé tó jùlẹ̀ ní bọ̀rọ̀ gidi tí ò dé ẹ̀yin náà gbọ́dọ̀ jùlẹ̀ ní bọ̀rọ̀ gidi fáwọn ẹ̀jẹ̀ yìí ètí ṣẹ̀rí àbá dé ẹ̀yin náà gbọ́dọ̀ dé tẹ́ wá ń tún tí ṣẹ̀rí àdé lẹ̀ abẹ́ǹdẹ tí ṣẹ̀rí àtú ọ̀ràn ni tó àbájáde ti ń de nǹkan tí ṣẹ̀rí àtú báyìí kí ni dẹ̀rí lórí pé bó bá ṣe wùyàn ní kò ṣe ṣe ara eléyìí ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀rọ̀ tí Al-Albani sọ ni ọ̀rọ̀ tí ṣe sọ́lù sí ní sọ ni ọ̀rọ̀ tí àwọn alájẹ́ tó dáyé máa sọ ni kò so èyí máa lọ síbẹ̀ yẹn tó lásìkò tó bẹ̀tí mo ti sàlàyé pé bá ti sọ nìyẹn náà anábì sallallahu alaihi wasallam sọ pé inna Allaha farada fara'ida fala tubayyi'uha dájúdájú ọlọ́run bá àdíkẹ́ láti àwọn kankan lọ́rọ̀ yẹn ní lórí ẹ̀mọ́ ara láàrin wa hadda hududan fala ta'taduha ọlọ́run bá àdíkẹ́ sì fi àwọn àlà sí àwọn kankan ẹ̀mọ́ tàbí àwọn ọlọ́run bá wa harrama ashya'an fala tantahiquha ọlọ́run bá àdíkẹ́ sí àwọn kankan lọ́rọ̀ ó sì léwọ̀ ní lórí ẹ má débi àwọn ìwọ ọlọ́run bá wà sákàtà àìn àṣìyá ì rahmatan lakum ghayra nisyani fala tabhasu anha ọlọ́run bá àníkẹ́lá wá dákẹ́ lórí àwọn ìkankan ó fi ṣe ìkẹ́kùn yín ni ẹjẹ́ nínú àwọn ìdájọ́ tọ́lọ̀ ọba nǹkan tọ́lọ̀ ọba àníkẹ́lá dákẹ́ lórí ẹ̀ pé ẹ ṣe bọ́ òun ni ọ̀rọ̀ ẹ̀rọ ìfowópamọ́ wà ṣe é bá rí tó ló jẹ́ pé àwọn afọ́ sọ pé alámẹ̀rí ìtọ̀fẹ̀jù tó bá wù ọ́ dáadẹ́ kò sẹ́ni tó bá sọ pé òun nìkan bẹ́ẹ̀ fẹ́ẹ̀ sí tó bá wù ọ́ pé èèyàn sí tó bá wù ọ́ àfáwọ̀ èèyàn tó bá jẹ́ àwọn sọ a pa láti jẹ láti ẹ kálọ̀ àti kàpá kọ́nà bá jẹ lọ́nà ẹ̀jẹ̀ ọ̀dọ́ àwọn yìí so àwọn tí wọ́n àwọn elétò wọn padà mójú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ yẹn àwọn elétò wọn bá ti ń ṣe pẹ̀rọ fọ́nà ọba ẹ̀jẹ̀ ọ̀dọ́ àwọn yìí so tá a bá ti lè pẹ̀rọ yẹn àti mú ìdájọ́ tọ́lọ́ ọ̀nà ṣẹ so bá ti ṣe àwọn ìgbà kẹlẹ́ omi yẹn so bó ti wá kẹlẹ́ omi yẹn ẹ̀jẹ̀ tú àwọn èèyàn lẹ̀ ká ṣe ọba tuntun ọ̀rọ̀ àwọn afá àti ìgbà tó ṣe kódà àwọn aṣáájú dáríma àwọn náà ṣe kí wọ́n ṣe nǹkan ìwádìí wọn lè mú ọ̀pá táwọn Náà. Alhamdulillah, lórí wọn dáadáa. Ẹni tí ò bá tí ó sọ wò, ṣé èyí gbélé ti jẹ́ ẹni parí pé tàbá fẹ́ràn síná àbí àgbékọ̀ ní àti ìgbà tàbá pa ìjọba wù wá tó jẹ́ àdáàdà ẹ̀yẹ̀ sí. Bọ́bá wù ọ́ tó bá lágbára àti àwọn ìfọ́nbọ̀ jẹ́ sílẹ̀. Tòmùtọ́lá ti àwọn ènìyàn ó padà ní ìlú ìṣẹ́, òun ìlú ìlẹ̀. Àwọn òkèlú fẹ́ gbàgbà tó ìjọba lágbára tó bá lágbára wọ́n pè dé ilẹ̀ ilé rẹ̀ pa lọ sí bí wọ́n ti ń tà bí wọ́n ti ń tà lọ́jà ọba àbí àdúgbò gẹ́gẹ́sì wọ́n ti fi ẹni pa ń bẹ̀rẹ̀ kọ́ pa ń bẹ̀ kọ́ ìrìn jẹ́ bá ti fi ẹ̀fà wọn láti lọ́wọ́ àgbò àpékọ̀ náà sí súnà àmúkú ìsìlágbára ní oòrùn sí ẹbí nínú wa yóò kọ́ sí ọkọ̀ ọmọ nígbà kẹjọ àtẹ́kì jìnà orúkọ ọmọ tí ó sì wújọ́ nà ní ọmọ ọmọ tó fúra ẹran tẹ̀lé àti kò ní pápá yìí àfíì láti ṣe ìṣọ́bá wà lọ́wọ́ ṣùgbọ́n dá kí ní nínú ọ̀tọ̀lá jẹ́ àwòkọ́ sí láwọn ènìyàn wọ́n máa ṣe meetings kó lè bá àjọ sí pé àwọn èèyàn kan kẹ́kọ̀ọ́ lára tó ọba sì ní tó gbàmọ́ ìfọwọ́ wájú tó sì ní láì ṣe wọn fún ìgbà pé onáàdé onáàdá wọn fi máa sọ̀sẹ́kẹ́ lọ́wọ́ tó sí sí ti nínú ìgbéga àwọn onídàlá èyí àwọn ìlànà ìṣẹ̀lẹ̀ àti nígbà nílò ti sọ fún wa sọ̀rọ̀ lọ́wọ́ àìlọ́ sẹ́sẹ̀ tó bá ti sẹ́ ẹ́ bọ́wá ti mọ̀ ẹ́ kó sì ní kó sì ní kó sì sẹ́kọ̀ọ́ àwọn ẹ̀ ẹ̀ nígbà ìyá lọ sí nǹkan náà tí wọ́n rán ní ọ̀nà òun náà ti tẹ̀ fún ìjọba àgbà òun náà ni pé wọ́n ní inú àwọn ìlú ìyàbàbà ní pé ń bá bí á ní lẹ́yìn àdúrà àbọ̀jẹ́ wọn ń bá tẹ̀lé àdúrà yìí pé ìsinmi lónìí ìlú ìbò ti ṣe gbígbà ẹni pé tọba bí á ní tọba lẹ̀ ṣe jẹ́wọ́ báyìí náà tó ń sàdúrà ó sì gbogbo ìyẹn sì mọ̀ ní pé àà àbúrò máa ń fẹ́ tẹ̀lé wọn wọ́n mọ̀ pé àyè ti pọ̀ lórí àwọn ọ̀rọ̀ báwo wá ní tí wọ́n fún ọmọ náà ìṣàkóbá náà tí wọ́n lè gbà sí lẹ́nu yìí tó ní àbájọ wọn lè gbàdúrà àwọn àdéhùn wáyé nígbà tí wọ́n fẹ́ wọn àdéhùn náà wà àdéhùn yẹn ti kárí ní kárí owó ní kò sí lọ́ọ̀yà tó ti fẹ́ bá àdéhùn nípa rẹ̀ nínú àwọn tó kò ló sì jẹ́ Rúbí siapa a wà ní ìlú kásà ní tí wọ́n bá sàrọ̀ fún àṣàjẹ́wò. Torí pé, wọ́n torí pé àwọn àhàrí ini, àhàrí tó wá fún ìṣẹ̀ àmì. Sọ àhàrí ti àhàrí tí ó Hadis ini àwọn ọ̀sọ̀ ìbò àríkà apa yang àhàrí ti hadis tí ó dára kí àwọn. Ìyá táwọn àwọn ọmọ ìlú ìlú àwọn àhàrí tó dára kí àwọn jìbìrì tó wá sàdúrà fún àwọn ìṣòro wọn sọdá tó sàdúrà rẹ àtàlà ní ìlú ìlú àwọn ẹgbẹ́ ta náà ló wá sí àmì àmì àmì tó àmì yẹn ó ní ìjọ ní ìjọ ní ìfà gbogbo àwọn àmì tó ní ó lẹ ìgbàlá rẹ tó lọ sí i. náà àwọn yìí kì í sòtọ́ ṣùgbọ́n ó lè rí wàhálà tó sì ìjàmbá dáná. àwọn rìwáyà àwọn ìgbàwá tó àdìsí ìgbàwá sọ̀rọ̀ àwọn àdìsí àdìsí ìgbàwá sọ̀rọ̀ ẹjọ́ ọdún sọ́ọ̀rọ̀ àwọn yóò ti pọ̀ dáadáa pé pé ó dà wá sí ìgbàgbọ́ náà ìdú ìlú ní méjì ní àbíkú àwọn ìwáyà ní bẹ́ẹ̀ tó lọ pé àwọn ìwáyà bọ̀ríkà ìlú ìbẹ̀ nínú sọ̀fíìmù ilẹ̀ ìbára ní ilẹ̀ sọ̀fíìmù ìgbéra sẹ̀rẹ̀ sẹ́wọ̀n àwọn ìwáyà bọ̀ríkà àwọn ìgbàlá lára ìtàwọn ìwọ̀n ẹ̀yà ti ẹ̀rọ yẹ́kọ́ àṣàyí àwọ́gbà ìlú àìkú kẹrọba nínú àwọn àdéjì so wọn wá ní lọ síbẹ̀ tó gbogbo àwọn ìwáyà ẹ tó wá lè kábí ìwáyà bí mẹ́wàá tó wá tí kọ̀lára fí àkùkọ tó wá nítorí ẹ̀ ńkọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kọ̀lára fí àkùkọ rẹ̀. ìyá orúkọ ọjà àbísí ọjà ọjà tọ́lẹ́sẹ̀ ní ọrọ̀ ọ̀rọ̀ lára àwọn àbísí ọjà ẹsẹ̀ ní ọwọ́ àbísí àwọn ìyẹn tó bá ṣẹlẹ̀ kà náà ìlú ẹni tó lè pọ̀ ní kó lọ́dọ̀ bá àwọn báyìí tó yẹ wọn ẹni tí ọ̀bà ní ẹni tí àbá àtàwọn sọ̀rọ̀ àtàwọn ẹni ẹni tó kí ó yí dáadáa ó sì yọ̀ ẹni dáadáa ní tọ́ba ní ẹ̀rọ kápẹ́ńtà lọ́tẹ̀lẹ́ lẹ́yìn kò lè bọ́ọ̀bẹ̀ oṣù tọ́lọ́ bá tà náà bíkìlì àtọ́tẹ̀lẹ́ àbàtà lẹ́yìn kò lè bọ́ọ̀bẹ̀ àti báwọn ọmọ ọmọ ọmọ sọ àti ẹ̀ka lẹ́yìn torí ọ̀rọ̀ tà báyọ̀ àbí bíkà àtọ́jẹ́ oníbẹ̀rẹ̀ tọ́tẹ̀lẹ́ lẹ́yìn kò lè bọ́ọ̀bẹ̀ àti bẹ́ẹ̀ torí mo ní yóò lè fi ìyàn jáde lẹ́yìn àtọ̀rọ̀ àlúlọ́pọ̀ náà látọ̀ sí ìtọ́pa nítorí àkókò wà sọ o náà ní pé ilé ìgbà ló tó bí sí o náà ní kátẹ̀ kápọ́lẹ̀ kátẹ̀ kíníyàn wọ́n ní ìjà bàbá ní ẹni tó bá ti tẹ̀ lẹ́yìn kan láì olúwa rẹ̀ inú wa nílọ inú wa nílọ ẹni tó ká tó ìdìbò kí ni àwíjàre ìṣèlérí àmà pé kápẹ̀ kápọ̀lẹ̀ bọ́lá ìbáṣẹ̀yà ìsìlànìsàn àdájì àárín ìṣẹ̀láàtọ̀ ọ̀sẹ̀ wọ́n ní ọdún ní ọ̀dá wọ́n ní ọdún ọ̀dá ṣùgbọ́n tó ní ẹ̀bá tó sí ojú ìpele rí kí ní evidence ẹ̀kọ́ tó fi àwọn ènìyàn sí lẹ́bẹ̀ àti bí ọ̀nà àwọn ni a gbà orígbọ́ kò fi àwọn ènìyàn sí Ah lórí tí wọ́n fi ń sìn lórí ọ̀rọ̀ títẹ̀ àti kí àwọn ìlú ti bàbá lórí ẹ̀. Ṣùgbọ́n ní sáré sílẹ̀ níbi tọrọ títí títẹ́ wọ́n ní ìrìnà ti sọ ṣíwọ́n àti ẹ̀lẹ́ fún ọ̀sán ìtàmílẹ̀ kan. So àsìkò gbàgbà yìí ti títẹ́ wọ́n ní wọn. Ní ìtọ́lọ́wọ́ rẹ̀ ìgbà tó máa ń lò ní ìlú rẹ̀ ni ó ní kápẹ́rọ̀ tó tọ́ òun bẹ̀rẹ̀ ṣùgbọ́n ó ní àwọn àmì láàpẹ́ ọ lẹ́yìn àwọn àníyàn gbogbo tó bá tẹ́wọ́ di àròsì gbogbo àwọn àti ìṣẹ́ àwọn ọmọ wa tó lálàáfíà tó ní àyè bá ìṣẹ́ lọ́fẹ́ rẹ̀ tó wà ní àwọn àyè ní kọ́lá kí aláàkọ́ orí ẹ̀ ní káwọn ṣe kìíní òfin ọkọ̀ tọ́ka tẹ́wọ́ ní àdáná tó kún ẹlẹ́ẹ̀kejì nígbà tí a bá ń ṣe ìṣọ̀lá tó ti kọ́ àwọn òjò kùnú òjò ní akẹ́bẹ̀ẹ́ lọ́wọ́ lórí àwọn ìwádìí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí a mọ̀ sí ní afẹ́fẹ́ náà wáyé ní àtẹ̀wọ́lẹ̀. Àtàrà wa ó ti jọ ìwọ̀n náà yà á máa kí láti owó jẹ fún ẹgbẹ̀rún. Ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà mẹ́ta péré náà ló sọ pé ó jọ tá a bá fẹ́ sìn tá a fẹ́ sàdúrà tí a máa ń sìn bàbá tó tọ́ sọ́wọ́ yẹn bá fẹ́ ara rẹ̀. Lẹ́yìn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta sọ ẹ̀rọ ìdáná. Ṣé bá ń ta àwọn àdàlù ìṣòkan wípé ọkùnrin bá ti sọ أشعث أغبر يمد إلى السماء يقول يا رب يا رب حديث يقول لي شيء يوم إذا ما بعد حديث إن الله حديث يستحي من أحدكم إذا رفع يدي إلى أن يردهما صفرا كما صح حديث يقول لي الله بعد كما بعد ما تجيب وما تجيب ذلك وكان ما تجوز سوى جوال ملكي kí ẹ káwọ́ ìpadà lórí ipò láì fún ní tẹ́ ń bèèrè lọ́wọ́ lọ́wọ́ tẹ́ bá fún ní àdìsí pé bóòlù tí yóò mọ̀ wá yóò mọ̀ wá já gbogbo ọ̀nà ọ̀hún àti àdìsáré sọpọ́sọ tí ní sàdúrà ní ojú ogun tí ìkéde àkéwà láti jábọ́ tí a bá fi bá tó bá fún tó fi lé padà tí àwọn ọlọ́run bá ti gbàdúrà rẹ̀ àlẹ́bí sọ̀lá ọ̀sẹ́lá ṣùgbogbo àwọn àdíjẹ àwọn àdíjẹ ẹ̀mọ́ tó fún lọ́rùn nìyẹn tí yóò máa wá lọ yóò máa bọ̀ ìdààmú bá ṣùgbọ́n ẹni tí ò bá máa gbogbo àwọn eléyìí yóò kàn gbé ìròrí ẹ̀ sí pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ni ọwà sòyí tí ó fi dá lórí ìrìn ẹ̀ pé tẹ́lá tí wọ́n dà ní ìsinmi ìrìn àwọn àti pé àwọn ọ̀nà mẹ́ta yẹn náà lọ bọ́ sí kò rí bẹ́ẹ̀ tó wàhálà ti dé fún ni ẹ tó ti rí ìrújú ẹ̀ ó ti fi da orí ọ̀run yẹn náà kí wá padà síbi ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ títẹ̀ ọ̀rọ̀ kúnlẹ̀ gẹ́gẹ́ bí àdùkú ti sọ gbogbo ara ti wà pé kò ní sí àṣà Islam kò bá Islam tí a bá fẹ́ san ọ̀rọ̀ ẹ̀kọ́ kí a gbìyànjú kí a kúrò ní ilé ààbùn kẹ̀kẹ́ àkùnrin kúnlẹ̀ pé ẹ̀sìn ìdájọ́ ìbẹ̀rẹ̀ ni wàhálà ti dé bá àwọn àjàkàtà àfájàdàbà gbà ń pé ẹni tó bá kúnlẹ̀ kíyàn ẹni tó bá tẹ̀ kíyàn papọ̀ sájẹ̀ ìlú ìlà irú ẹni bẹ́ẹ̀ tí ó sì sì júùjì fún ẹlù ní àkọ́kọ́ náà wà ní wọ́n sì jù ìṣe sì jù lè ní hákù ọlọ́run bá tẹ́ ẹ bá lè gbé ẹ̀tọ́ ẹ̀tọ́ ọlọ́run bá ní hákù ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run bá ní ẹ bá gbé ẹ̀tọ́ ọlọ́run bá fún ẹ̀dá ẹ́ ìyẹn ti fi ẹ̀dá yẹn sì kejì ọlọ́run ọba ìyẹn ti so ogún pẹ̀lú ọlọ́run ọba nìyẹn so wọ́n ti káàdì so ìrọ̀lẹ́ tó dé ibi o bẹ́ẹ̀ ti di ẹlẹ́bọ̀ nìyẹn yọ̀wọ̀ mú àwọn ìrújú wá náà lọ́wọ́ tẹ́lẹ̀ mọ̀ yí pé ìṣesì jù yọ̀wọ̀ mọ́ bá fún iná pé àwọn àlọ́wọ̀ ìbádà àwọn ìyàmá ìjọsìn ta ní nínú ìrìn àṣejù wa ó sí ni nínú àwọn àrùn ìjọsìn àgbàṣó àdùá ànàdúró àkọ́kú àwọ̀já àtàwákùn àìsíáàdá ìsíáàlá ìsìrọ́ta àṣejù gbogbo ilé tí wọ́n kàyí ilé tí ó kàwà bẹ̀ ní ìṣẹ́ṣì jùs pẹ̀lú àìsí kí má bàtí gbà ṣe so ìgbà tó wá pè lẹ́bọ̀ káwọn èèyàn òun ni pé yóò sọ wípé ọlọ́run àyẹ̀kà àmọ́ṣe kí ni ìlú rẹ̀ yóò ní ayà ẹ̀wà nínú sọ́ọ̀tù fún sílà آية الله عز وجل ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون sọlọ wa ní inú àwọn àmì ọlọ́ọ̀bá táàbù ma ọlọ́ọ̀bá pọ́nọ̀ọ̀bá ọba tí ń bẹ ní tó sì lágbára ní gbogbo nǹkan ni ó ní òru àtòsán wà oòrùn àtòsùpá nínú àwọn àmì ọlọ́ọ̀bá ni látẹ́kùdùdù ní ṣàn ẹ kò gbọ́dọ̀ ṣe sùjú ẹ kò gbọ́dọ̀ tẹ̀ ẹ kò gbọ́dọ̀ forí fún òṣùpá wà láàrin kọ́mọ ẹgbọ̀rọ̀ síbẹ̀ fún òrùn ẹgbọ̀rọ̀ síbẹ̀ fún òṣùpá náà wọ̀sùrù ní láyé lẹ́yìn ọlọ́pàá òun náà ní kòtò ìyá ìpa ìlú ọlọ́wọ́ tó dáwọ̀ ìdáwọ̀ òun ni kẹrìnà sí fún báyìí ìkànnì ìjọsìn ibi tó ti mẹ́rin ọmọ jáde bẹ̀ ń pé ó ní wàsíbìlì lílá ilé ní ìfọlápọ̀ ó ní ìkòtò ìyàwó káàdùdù ó ní ọ̀rọ̀ ìbádà ìbádà so tí bá tún wá lè ṣe mẹ́lòmí ìbádà ni ẹni ti ṣe fún ẹlòmí ẹ̀sọ́ ọlọ́run nìkan ló ti ṣe fún ibi tẹ́bọ̀ ti jáde nìyẹn so ó tún mẹ́rin ní àwa ó tún mọ́bi nínú ìwà nínú sọ́ọ̀tù hajj um, ọlọ́run bá nìkan ló ní máa bára sí ó lè fi nípa ìsáyìn pé wọ́n fẹ́ tó pẹ̀lú tẹ̀síhù jùbẹ́ ìbọn mọ́fẹ́ ìlú bó ṣe bẹ́ tú bó ṣe ṣe náà ni tẹ̀síhù jùbẹ́ ìbọn mọ́fẹ́ ìlú ló fi tú jùbẹ́ ìbọn mọ́fẹ́ rọ́bì ọ̀nà ẹ̀dù ó ní alimasáàbì ló mẹ́yẹn òun náà ni àgbọ̀rù sábà àwọn oríkèéríkèé méjèèjì táwọn fi ń ṣe sùjúdù fọlọ́ọ̀bà ṣé ìrìn àjò so fa àṣà ọ̀rọ̀ ìlà wájú ìdíwà áńfì gbangba wájú báyà ti mọ́ ó dẹ̀ ọkàn ọwọ́ méjèèjì odi di mẹ́ta eríkún ó di márùn orí ẹsẹ̀ méjèèjì odi di méjì so wọ́n wá ní fanátẹ̀dẹ̀ ìrúmà àgbàrá tẹ́yẹ̀ bá ti wá lè lo àwọn nǹkan yìí pẹ̀lú bẹ́ẹ̀ ọ̀tọ́nà ọba so ẹni tó bá ti tẹ̀ nísìn ó ti lo gbangba wájú ẹ̀ àti mú rẹ̀ fún ẹ̀dá nìyẹn so ẹni tó bá ti lè kúnlẹ̀ náà òun náà ti lè kún ó tún lo àwọn nǹkan míì àbọ̀dọ̀ balẹ̀ ó ti lo àwọn ọwọ́ so a jẹ́ pé tẹ́yẹ̀ bá ti lo fẹ́ ó ti ṣe ṣèkì yẹn so ibi yìí ló ti lo àwọn ló ti lo àwọn ẹ̀rí ṣèkì ṣé bá ń sọ ọlọ́wà ayé méjèèjì ẹ̀ ló fi ṣe rẹ̀ pé ẹ̀kọ́ ni téèyàn bá tẹ̀ fún ènìyàn. ẹ ó lo hadithu alẹ́sùn báyìí kìlẹ̀ tó wà nínú súnmọ́ ní ìbájà hadithu àrọ́bì àrọ́bì mẹ́ta yẹ kọ́ àkọ́bọ̀ ọ̀sẹ̀dẹ̀ ọ̀bọ̀ ìṣánilá so hadithu yẹn pé alẹ́sùn tẹ̀ bá pàdé ọ̀rẹ́ yẹn àbọ̀pàdé ọ̀rẹ́ ọ̀pàdé ọmọ yẹn rẹ̀ tó lè tẹ̀ fún un tó máa ń lo hadith yẹn náà láti sọ àlẹ́bí ní láà so wọ́n sọ pé láà yẹn gbàgbọ́ pé ṣéèkù náà máa yíyú náà pé inú nǹkan tá a kọ̀ fún ni náà ni ṣe yíra ti sọ pé ṣéèkù náà náà yíyú náà lẹ́yìn o náà bẹ́ẹ̀ sì ní náà yìí fún àwọn kan lẹ́yìn ní ṣe ṣùgbọ́n pé bẹ́ẹ̀ sì gbé sí pé ìbáàdà ni tí a bá ti ṣe fẹ́ ó ṣe ìbáàdà sọ pé náà yìí yẹn náà yìí ti ṣéèkì ní pé ti máa ṣíyà so tí ilé ènìyàn bá wọ́n jáde kó nínú òrùsí kí ni ọ̀nà àbáyọ mọ́yàn láti jáde kó nínú jáde ṣe tẹ̀ àbí pé ká kọ́kọ́ mọ̀ dájọ́ kásẹ̀ dé ènìyàn náà àbí ká dọ̀bálẹ̀ dé ènìyàn kásọ̀lẹ̀ dé ènìyàn náà ẹ̀kọ́ fọ́sọ̀ dájọ́ ẹ̀yàn lẹ́yìn wá gbà náà báwo láti jáde kó nínú àwọn òrùsí lọ́dọ̀ àwọn tí wọ́n bá mọ ọ̀nà àbáyọ fún ọ̀nà àbáyọ. ìdájọ́ kéèyàn tẹ̀ kíyà ní ṣókí ni pé àwọn ọmọ haram ẹ má ti ṣe haram ó ti ṣe náà ẹ bá ṣe náà ọkọ̀ lẹ́tà mẹ́rin fún ìyá ọlọ́run àdúgbò nígbà tó kìí ṣe bọ́ torí ẹ bá pè lẹ́bọ orúkìn wọ́n ti kápá ilẹ̀ ẹlẹ́kùn ju àwa owó àwọn mùsùlùmí ẹni pé kò ní ìjẹ ìjẹsí wà ní àkókò ọlọ́run nígbà lọ ìjọba lẹ́wọ̀n ni ṣùgbọ́n ẹni méjèèjì mú wáyé méjèèjì mú wáyé kú láti jáde ń bẹ̀rẹ̀ àwọn èsì jáde kó nù náà wọ́n ní àlátà sí lórí ìṣàkùnmọ́lá ìṣàkùnmọ́lá sí lórí ìdájẹ́lẹ́ padàbọ̀ ọ̀nà tó ń tún ìyàwó tààmù bó ni yóò jáde náà ọ̀nà àbáyọ ní orí ìrújú pọ̀ díẹ̀ sí lọ́mọ akáǹsì tẹ̀lẹ́sì ẹ̀ mákàrà sí ní ṣókí títẹ̀ asujud ọ̀nà méjì ni ó pín sí àníyàn ló dẹ̀ pín méjèèjì sí méjì kódà lè pín sọ́nà mẹ́ta àníyàn ló pín sọ́nà mẹ́tẹ̀ẹ̀ta Qur'an dẹ̀ establish àwọn tí mo sọ ó fi ọ̀rẹ́ lẹ̀ àní sujudu ìbáadà ìtẹ̀ ìforíkanlẹ̀ tó jẹ́ sí pé a fi ń jọ́sìn fún ẹni tí a ṣe bẹ́ẹ̀ fún ni ṣẹ̀rí ìyẹn tẹ́yẹn bá ṣe fún yàn ẹbọ ló ṣe tó bá fi lè tẹ̀ kí yàn bá fi lè tẹ̀ fún yàn astaghfirullah alazim astaghfirullah alazim tó bá fi lè tẹ̀ fún yàn wípé òfin jọ́sìn fún ẹbọ ni ẹbọ ni ẹ sí èyí jìnlẹ̀ àwọn ànẹ́bí ọlọ́run bá gbogbo wọn pátápátá sì ni wọ́n papọ̀ lórí ìdájọ́ yìí ṣùgbọ́n tẹ̀yàn bá tẹ̀ fún yàn pẹ̀lú àníyàn pé fi ń kí ni so ìyẹn ó tọ́ nínú àwọn ṣẹ̀ríà àkọkọjá lọ ṣùgbọ́n wọ́n padà ṣe léwọ̀n nínú ṣẹ̀ríà wa eléyìí báyìí òun ni ó wà nínú sọ́ọ̀tù Baqara àti nínú sọ́ọ̀tù Yusuf àwọn olùmọ́dẹ̀ sàlàyé àwọn alùfàṣírò wọ́n sàlàyé ọ̀rọ̀ yìí dáadáa ọlọ́run bá àdígbà pa àwọn màláìkà láṣẹ wa idh qulna lil malaikati isjudu li Adam fasajadu illa Iblis ọlọ́run bá àdígbà pa àwọn màláìkà láṣẹ ká sì jù fún ànábì Adam alayhi salatu wassalam fàtẹ́ kan fún ànábì Adam alayhi salatu wassalam nǹkan tí wọ́n ṣe yìí àmọ́ ìpẹ́lọ́run bá àdígbà pa aláṣẹ ká sin ànábì Adam láyé torí pé látijọ́ tọ́lọ́ọ̀bà àlékẹ́lá ti dá ayé lọ́lọ́ọ̀bà àlékẹ́lá ò ti gbé hákù rẹ̀ ẹ̀tọ́ rẹ̀ fẹ́ nìkan láyé ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹbọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tàwíìdì tó jẹ́ pọ́lọ̀ nìkan lágbọ́dọ̀ gbé fún ọlọ́run sí ààrẹ pẹ̀lú ẹ̀nìkan láyé so ó túmọ̀ pé eléyìí tí wọ́n ṣe fún ànábì ìbàtí alimamu kafir rahimallahu ta'ala kan sana ya ayayi alimamu tabari rahimallahu ta'ala alimamu kurtubi alimamu bagawi kódà alimamu kontowi tí wọ́n ṣe tíra tafsiru tí wọ́n tàbí ṣe mọ̀kọ́rọ̀ tàbí ṣe sílábọ̀sì fún wọn ní egypt wọ́n lò ní janatul azab dùnní báwọn àti tíwá yẹn nìyẹn pé ṣẹ́rí eléyìí nǹkan yìí à ó tọ́ fún wọn láwọn àsìkò yẹn kí wọ́n máa ṣe kò yí báyìí sí látàsìkò ànábì adam alimamu kafir ní látàsìkò ànábì adam ló ti tọ́ tí tó fi dárí àsìkò ànábì Ìsá alayhi salatu salam wa hurrima hadha fi millatina wa ju'ila mukhtassan bi janabillahi subhanahu wa ta'ala bó ṣe wà ní tafsir Ibn Kathir nìyẹn so inú ṣẹ̀ríà wa náà ti wá sí ní èèwọ̀ tá a gbọ́dọ̀ sí fẹ́ẹ̀ kankan mọ́ náà

فالله عليك نصر يقول شرع لكم من الدين ما وصى به نوح والذي أوحينا إليه وما وصينا به موسى وعيسى لأقيم الدين ولا تفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه أبكنا ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت بقوا وايا أتي لكل جعلنا منكم شرعة ومنهاجا إذا تبر كثير إنسان لكل جعلنا منكم شرعة ومنهاجا هو محديث كواه wọ́n wá ní àdíṣù yìí ló túmọ̀ sí àtàyà yìí ló túmọ̀ sí pé búwọ́n anẹ́bí ọlọ́run bá anẹ́bí ní nahnu ma'shara al-anbiya ikhwatun li Allah àwọn àjọ anẹ́bí ọlọ́run bá ọmọ ìyá kankan náà ni wá níbi òfin tawhid ṣùgbọ́n ìdájọ́ wa ní máa yàtọ̀tọ̀ so Imam Bukhari wá ní ilé túmọ̀ sí pé wọ́n anẹ́bí ọlọ́run bá òfin kan náà ni wọ́n gbà níbi ọ̀rọ̀ tawhid ibi ìdájọ́ náà ti máa yàtọ̀ nítorí pé ọlọ́ba àdìkásókò wà ní uhilla lakum ba'da alladhi hurrima alaykum láàrin anẹ́bí Musa sí anẹ́bí Isa wọn lè yapa láyé ilẹ̀ ló túnmọ̀ sí pé nǹkan yẹn tó fi lè tọ́ lásìkò ànẹ́bì Adam tí tó fẹ́rẹ̀ àsìkò ànẹ́bì Yusuf àsìkò ànẹ́bì Isa kò lè jẹ́ ẹbọ nínú àsìkò wa láyé yóò àjẹ́ haramu ni nítorí pé tó bá ti lè jẹ́bọ lásìkò wa wọ́n ti yapa níbi òfin tawhidu nìyẹn tí ó sì lè rọrùn láyéláyé bó ṣe kó kéré ma Allah alam tí wọ́n fi parí ẹ̀yẹn wọ́n lọ fún ojú ìgbàrẹ̀ tó kó jù lẹ̀ ojú ọba tí ilẹ̀ tó túmọ̀ tọ̀ sí lọ ọrùn náà yọrẹ nìkan tí ó túmọ̀ tọ̀ sí lọ sí tó náà láì ṣùgbọ́n ẹ mú ní ẹbí ẹbí tàbí mú lọ́rùn wípé báwo ni yóò tó wáyé jẹ́kọ̀ tọ́lọ̀ wọn wà rẹ̀ kọ́mẹ́ǹdì báwo ni ó ti wá jẹ́ bọ́ kọ́nà wá yóò dá gbogbo àwọn àmẹ́bí ọlọ́run tó wá látàrí àádọ́m tó ti tóbi àárí àmẹ́bà àwọn àmẹ́bí ìsá sánábí sáná ẹ̀sẹ̀ bọ́ ni bí mú sáná ẹ̀sẹ̀ bọ́ ni so a sọ fún pé àárín yẹn tó ti bẹ̀rẹ̀ tó bá ti di lọ sí àmẹ́bí mú sáná ẹ̀sẹ̀ bọ́ adébí tó tó rí ọgbà gbà náà sàwọn ọ̀nà yẹn lánàá gbà jáde àti pé àníyàn tí wọ́n ti sọ̀rọ̀ yẹn fún wa wọ́n ní títẹ̀ àárín ẹ̀kọ́ bá fi sí ìtúwé ìbọ́lẹ́lẹ́bọ̀ ọjọ́ àbẹ́ìsìnkú àbẹ́ìsìnkú tẹ́lẹ̀ ìdákọ́lá àwọn tó jẹ́ ìgbọ̀nà ọ̀pá dídì kíkà àbí láwọn akẹ́kọ̀ọ́ àbẹ́ìsìnkú ọ̀rọ̀ wà lórí ọdún dídì tó bá ti di fún ìyàdá ní agbóhùn sí ní ẹlẹ́bùn wọn ọkọ̀ bá ti fún ìyàlẹ́gbẹ́ máa ní ṣẹ̀rí àádáwọ̀ àwọn máa ní ọ̀dánù ṣẹ̀rí àbí ayé ti báwọn èèyàn náà tó bá ń dúró àwọn ìyàlẹ́gbẹ́ láti fún ọ̀rọ̀ sí ọ̀rọ̀ ìyàlẹ́gbẹ́ nípa báyìí nítorí balẹ̀ àti títẹ̀ wọn ọ̀rọ̀ ìlà ẹ̀fọn àtúnwá níbi ànígbogbo àyè wọn ọ̀rọ̀ ìlà fún àníṣẹ̀rí ànígbogbo àyè tó ká tẹ̀lé nìkan àbíká tẹ̀lé nìkan àbíká tẹ̀lé nìkan àbíká wà lọ bórí balẹ̀ fún ẹnìkan yálà o ọ̀lànìyà fún ìṣẹ́ kan ní o àbọ̀lànìyà fún òkú ṣùgbọ́n tó bá yẹ kó ọ̀lànìyà fún òkú ṣe tó bá tẹ̀lé àgbàgbà ọ̀rọ̀ òkú nínú tẹ́lẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sàrẹ̀ fún àwọn tó wá dúpẹ́ pọ̀ pé àtàkùnlélá gbogbo àwọn igbó tí wọ́n sàgbẹ́lá wá fún alátàdọ́ rẹ̀ àbàgá àti ní wọ́n máa kó igbó wọn lọ sí ọ̀dọ̀ ìjàmàlá eh, Hassan. Hassan ènìyàn wọ́n pọ́pùlà pẹ̀lú ìgbòmọ̀ àjọ̀dọ̀ ọ̀sùnmọ́lá ti gbé yá ṣùgbá ó dá kí yá jàmbá ní ilé àkóso ìyá sí wọ́n ti sọ nílẹ̀ náà bẹ̀rẹ̀ ṣùgbọ́n kò wọ́n farabalẹ̀ bá wá gbé kalẹ̀ fáwọn èèyàn lè bá ṣàmàrí ìjáwà nìkan nígbà wo máa àbá àjàmbá Eh, ìwọ́tọ̀ bá sọ ìdíkò tó kò ìlúdà ìgbẹ̀rẹ̀ sọ́lọ́rọ̀ àfáàdọ̀ ọ̀hàn nígbà olè ẹgbẹ́ jẹ́ ní sẹ́ńtà nígbà olè ẹ̀mà ọdún olè ẹ̀mà ìbéèrè tí wọ́n bí ní ìbéèrè tó pàtàkì ní ó dà ó jẹ jáde nínú ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́ẹ̀kan náà pé bóyá àtàwọn tí èèyàn bá ń bẹ̀ àjọ bẹ̀rẹ̀ ní kìsíkí bóyá mo báyà kankan bẹ̀ àyàfẹ́ ní tí ó bá bá mi so ìgbà tí àfáàjàbàtà dé lọrin ní 2004 ìgbà wọn gangan láti mara so yíba ní so ta sì ti jọ ń wà lórí ọ̀rọ̀ torí gbà tá àfà dé so àfà ń káwọn èèyàn sunna, sunna, sunna. so a sì rí pé sòkòtò àfà wà ní sùsàk òun láfi gbà tàjẹ́ tá a rò pé bọ́yá ìyẹn ni pé sòkòtò àfà wà nígbà jí olúgun tí àmẹ́rì sallallahu alaihi wasallam ní kí gan tí a bá tún lágbára kájíkọlọlẹ̀ kájíkọlọlẹ̀ ní àwọn yòókù so àwọn ìyẹn ni bá ṣe rí àfá bá ṣe máa àfá nìyẹn a sì bẹ̀rẹ̀ sí máa tẹ̀lé wọn. ìjọ tí ìjọ tí mo kọ́kọ́ bá àfá pàdé mo bá wọn pàdé ní ilé wọn ní sọ̀rọ̀ lérè so nígbà yẹn àfá dá ilé tí ó kan lẹ̀ ní sáìdì mọ́sálásí kan ní agbó ọba ó bọ́ sí kọ̀rọ̀ díẹ̀ ẹni tó bá wà ní gbàjàbàtà láti pìlẹ̀ ló lè rántí ìkà tí mo sọ yìí so ibẹ̀ láti jọ lọ sí so bá ṣe mara nìyẹn kó tó wá di pé àfá wa ń bẹ̀rẹ̀ ń ṣe àfá bẹ̀rẹ̀ sí wa máa ṣe hmm. so ní ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́kọ́ ọ̀sán tí ó ń ti dáwà sí ẹjọ́ ìrìnlẹ̀ sí máa kí ni kàtọ́kà ń kọ̀ ẹ̀yìn lọ́bẹ̀rẹ̀ lábẹ́ ọkàn ọ̀lẹ́jì lọ́kàn ń kọ̀ tó bí bẹ́ẹ̀ mọ̀nà bára ní àwọn nǹkan tí ọkàn mẹ́kọ̀ tí mo rí lọ́rọ̀ àfáà ó pọ̀ díẹ̀ nínú àwọn nǹkan tọ́kà mẹ́kàn tí mo rí lára fáà ni pé mo rí pé kéwà fáà ò múnádókò so kéwù ò múnádókò kódà ibi tí mo ní kéwà fáà kò lálàáfíà kò múnádókò rárá kódà ibi tí inú mi bàjẹ́ dé mo kọ rìsálà mo kọ lẹ́tà sí àfáà gbàtójú ń tí ní ìrìnlẹ̀ fi rẹ́ta ìránṣẹ́ sí àfá àjà tó lẹ́gbẹ̀ àtàfà wà kọjí àga asúnmọ́ra ga mú fi ọ̀rá ẹni kan wọ́n pè ní Abu Abdul Ghaffar ẹni ẹ́ sì wà ní kòrìsì ó wà lára àjàbàtà sílò ní mú fi ọ̀rá ẹni ẹ yóò mọ̀ ọ̀rá sí láti bá gbọ́rọ̀ lọ pípò fún àfá àjàbàtà pé àfá àjàbàtà alákọ̀ọ́kọ́ lárúbáwá ẹlẹ́ẹ̀kejì ni pé àfá àjàbàtà ò mọ Kùránì kà rárá kò lè kọ́ mọ̀ tẹ bá wà lẹ́yìn àjàbàtà tí ẹ bá ń kírun ẹ̀kọ́ ọmọ gbà ní ìkàkùkà Kùránì ṣùgbọ́n kan náà táfà bá wà lórí ọ̀run ìdíwà pé yẹn ń ṣeré ni tí bá sọ bá fà sí máa dúró ìlú fún ilé yàn lẹ́nu jà ẹlẹ́ẹ̀kẹta ni pé so so so àbá yìí ṣe ẹ̀tìdá wọ́n yìí dúró lórí wọn bàbá ṣe máa ń dúró ní bàbá ṣe máa ń dúró lórí wọn so ìyẹn tí yẹn sinmi sára so bákan o ní pé àfá máa ń ráyè wọn láre púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ bàtà bá lọ sí mọ̀ṣádọ́rọ̀ tàbá lọ sí lẹ́kṣọ̀ wọ́n máa rá wọn láre wọ́n máa ń dìlé wọn tàbá lọ sí lẹ́kṣọ̀ tàbá ní àríwọ̀ báyìí ìfàdí ìgbà ní ìlẹ́jọ́ pé màá tètè rìn ṣáájú àfà torí pé tẹ bá bá àfà rìn ẹ̀ nípa maghrib àmàrin rẹ̀ fàájì ní tẹ́ẹ̀dẹ̀ mọ̀ wípé wọ́n ti ń gbé ìrùn lọ́wọ́ bákanáà ìgbà míì rí ìka mẹ́ka wọn kó kí wọn gá ti ẹ̀fẹ́ máa jábọ́ máyà lọ́wọ́ so ìyọrọ náà tó wá pọ̀ dáadáa so ìbá yìí so ìyọrọ pọ̀ dáadáa so. ní ìparí olùdíje yá lọ tí yóò bá padà ní ìkànnì ọ̀pọ̀ sẹ́rí ẹ̀ka kí ni àkọ́kọ́ tọ́nà ọ̀pọ̀ ìjà ìsọ̀rọ̀ tó lè kásí àtàlù ó wá sí kánú àbúrò sáàdì bí mọ̀nyàwó abáyé fún ẹnu bóun ló ti wá kan ẹgbẹ́ wọn. náà mo ti mẹ́nu àfẹ́rẹ́ náà lẹ́ka nǹkan tọ́nà ọba ní pẹ́lá fi sàánù mi òun ni pé alákọ̀ọ́kọ́ ni pé ẹ̀mí mi máa ń bàjẹ́ pẹ̀lú kí ó wà pa ẹ̀mí mi máa ń bàjẹ́ mi so débi wípé àwọn tí mo bá mọ̀ tó jọ́rẹ̀ mi àbẹ́yàn tí ọba wa mi wá tí ń bá mọ̀ kó ní kéwú lára ilé ilé invite wọn lọ sí jùmọ́ àpá torí pé ojú ọmọ ti wípé sáfà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà so kí níyẹn kọ́kọ́ jẹ́ kí confidence náà pé kí wọ́n kọ́kọ́ yí àpá náà àbẹ́mi máa rò pé àpá ní ẹ̀rí so àmọ́ nígbà tó wá di pé eh, ìmúná kọ́ṣà lórí eh, ìtẹ́jì àwọn bá ṣe máa ń gbọ́wọ́ yẹn ibẹ̀ lójú mi ti bẹ̀rẹ̀ sí máa là ibẹ̀ ló ti di pé kí n máa yẹ tíra wò dáadáa tọ́lá pàpà yìí ń ṣe ìjàmbá fún wa níbi kíkà tíra so ìgbà tí kìíní yàwá bẹ̀rẹ̀ sí máa là sí sí lójú rẹ̀ rẹ̀ ìní àtọ́ ọ̀rẹ́ mi kan so àjọ máa ń fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ tí mo bá rí nǹkan kan ìlú fi hàn wọ́n pé pẹ́lá ah, pé nǹkan tí mo rí yàtọ̀ sí ta ni tí ó máa gbé wá fún so tí bá ti wá rí àwọn nǹkan tó àfáwò ṣe bá ṣe lórí ẹ̀tàn bá rí ojú orí ni táwọn náà bá rí tó pọ̀ wọ́n fi hàn ní so ó ṣe di pé àfáà lọ́wọ́ kí tó wá prompte lè pátápátá tíra annasrul aziz mo sọ lẹ́ẹ̀kan yẹn títí sheikh rọ̀bí ẹ̀yẹn àfáà ló wá tí mo kà ara mi so ìbànújẹ́ mo bá lọ so tíra yẹn lọ́pẹ̀ annasrul aziz ala raddil wajiz ala raddil wajiz so tírà yẹn sheikh rabi'u al-hadi al-madkhali rahimahullah hamidullah ta'ala wọn wọn tírà. ẹ̀rọ tó wọ́n ti ń kó gbogbo wà lọ́la káàkiri ẹni tó ń tírà wọn pé ọlọ́run ìsànú náà jẹ́ pé ẹ̀rọ bá ti ń là wọ́n náà ti ní lọ síbẹ̀. so anasir aziz became. ala rajj al-wajiz ala rajj al-wajiz. ṣe muhammad bin hadi al-madkhali ọlọ́run tírà bẹ́ẹ̀ náà ni tíra tó tún lè kà dáadáa ó ní tíra sheikh amra bin mu'in salim so wọ́n pè ní wọ́n pè ní àwọn ìbílẹ̀ ṣẹ̀kọ́rọ̀ yìí lápàdà rántí lápàdà rántí bóyá ọ̀rẹ́ mi ń bá ogun ìjàmbá lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n láìpẹ́ ọ̀rọ̀ ọ̀yọ́ mọ̀ ajáde fún mẹ́rin ẹ̀yìn kan bí oṣù mẹ́ta sẹ́yìn mo jáde sí ìkàwọn àárí ọmọ tí ń gbọ́ wà sí jàmàdà so oúnjẹ ọmọ abẹ́tọ̀ lọ́wọ́ ní abẹ́ ìlàpára mi mo fi ní wọ́n kọ̀ wá nìyẹn mo bá gba mẹ́rin sí ìgbọ́n àbí àwọn ọmọ àjọ jẹ́rìí níbẹ̀ náà ni ọlọ́run bá mi sí àpáta bẹ́wájú mi jọ náà mọ́ ka ilẹ̀ lórí àpáta náà sọ́wọ́ bẹ́ẹ̀ wọn ọ̀tún máa ń tó mo ṣe jọ náà ṣùgbọ́n nígbà tí ń gbọ́rọ̀ lẹ́nu သိတဲ့တော့ဘုရားပြောတာလည်းတော်တော်များများလေးရောလို့ရတော့ရောမှာရုံးကမတိဆုံးကတည်းကမောဘတာမောဘတာမောဘတာလည်းရတယ်ဘုရားလည်းဒီကနေ့ချက်တော့ဘာလဲမောဘကိုလည်းနေတော့ဒါတော့ဒီကောကူနဲ့နေမဆုံးဘူးဒီကုလည်းလာတော့ပေါ်လေးသာပြီးတော့တော့လည်းဒီမှာလည်းအာမောအာမောဘာဝနာတာအာမအတိစံလာန်ပြီး àdáṣe láàrin wọn àtẹ́ni ìlú wa orí ìdí kíjọba wọn àwọn òṣìṣà kíjọba wọn máa wẹ́ aburú ni ó tó ló ní wọ́n ti wàhálà fún ìjọba lọ́rùn rẹ̀ ṣe máa báyìí àwọn olùjọba àti iṣẹ́ ìlú àti fẹ́gbà ní òun àti flora government ní òun afẹ́ká ti iṣẹ́ pẹ̀lú àwọn ẹlẹ́sìn láti fi máa ń gbogbo àwọn tó lè pa ìjẹ́ tí wọ́n lè gbọ́n pa ayé tí wọ́n lè máa pa àwọn èèyàn láti láti máa mú wọn abẹ̀wọ̀n ní bí wọ́n wà láti fún àwọn ìṣòro tó ń kojú àwọn ẹlẹ́sìn láti àbẹ́wọ̀n wọn láti lọ ìgbà bọ́ọ̀lù lójú ọ̀nà ẹ̀kọ́ ẹ̀mùsùn àwọn lójú ọ̀nà dáwà ẹ̀mùsùn àwọn ìwọ ni ìpẹ̀dá lọ́wọ́ ní ìlànà ìsìnmọ̀ lójú ọ̀nà wípé ní òní gbà tó ní gbọ́ àyàtí ó lù ọ̀rọ̀ lọ́wọ́ ó tó lè ìlànà ìsìnmọ̀ ẹ̀sìn máa bá bẹ́ẹ̀ náà wọ́n ọ̀sọ́rọ̀ fún ọ̀rọ̀ wọn gbèdé èèyàn mẹ́wàá bá mọ́nà àbí èèyàn tó bá mọ́nà látara ọ̀rọ̀ tí wọ́n sọ yìí yọ́ máa jẹ́ sáré fún ìjọba àmọ́ bẹ́ẹ̀ náà wọ́n bá láàrín lọ ọ̀sẹ̀ yẹn lẹ́kàn جزاك الله خيرا نشكرك على جهودك وعلى تضامنك معنا وعلى وقوفك مع الحق اسال الله عز وجل ان يزيدك علما رغيظا وان يوفقك وان يجعل اعمالك صالحه مقبوله عند ربنا عز وجل والحمد لله رب العالمين نعم. جزاكم الله خيرا àdúgbàtọ̀wọ́lọ́wọ́ ọba tí ó ṣe ìbẹ̀rẹ̀ sọ́rọ̀ fún wa tí ọlọ́sìn ti ṣe ìjọba mẹ́rin ní ọ̀rọ̀ fún wa àbí ọlọ́pàá sọ̀rọ̀